وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار هذا هو فعلان الله ọlọ́run tí ó tún fi àánú rẹ̀ tó fi dá padà sí ìjókòó yìí ní òní ọjọ́ kọkànlá oṣù rọ̀bí ọ̀la awùwẹ́l oṣù kẹta nínú oṣù òkè fourteen thirty six ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rìndínlógójì kanabi ṣe hijira tó fi maka rẹ lọ sí madina gbígbà láàyè ẹsìn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹsùn ọjọ ẹ máa bọ àwájú. sọ ibi tí a bọ̀rọ̀ dé òun náà ni ọ̀nà àbáwọlé ọgọ́rùn-ún ó lé mẹ́fà hmm. ó ní báábù láyà kóòlù ábìdì nínú kìtàbà aláàdàbẹ̀ mufrad eléyìí tí a ń kà fúnra wa ti alimami bukhari rahimahullah ta'ala ojú ọ̀nà yìí ó ń ṣe kìlọ̀kìlọ̀ fún wa wípé èèyàn gbọ́dọ̀ sọ pé lágbájá ẹrú mi ni. kéèyàn máa pe ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ní ẹrú mi ni bí kò sí kó gbogbo wa náà ń kọ́ ẹrú ọlọ́run ọba ni kò kankan rahman abdan àfi kọ́ lọ bá ọlọ́run ọba àjọ kí ayé kóhun ọlọ́run ni Abaakọ, ẹrọ ọlọrun ni wa àtẹni tí ń sin lọ́hùn àtẹni tí ò sin ẹrọ ni ọ̀húnlẹ̀ sin lọ́hùn ni torí kò tó bẹ́ẹ̀ kọ́ jáde kó nínú bí mo ṣe fẹ orí ní ìtọ́lọ́mùbá sọ pé bẹ́ẹ̀ lòun fẹ́ e sọ nípa bẹ́ẹ̀ ojú ọ̀nà yìí fẹ́ sọ fún wa yìí pé kódà bí yẹn bá jẹ́rú fún mi. ọlọ́run lọ́ba tó lè pẹ́ nìkọ̀ọ̀kan wa ní ẹrú. wọ́n ní hadathana muhammad ibn ubaydillah. لا ẹ̀rí hadithi yìí láti fi sọ ní lára nípa ṣírí mùdíńjẹ́bọ̀ àbí ìkẹgbẹ́ ọlọ́run ọba subhanahu wa nínú tọ́lọ́run ọba nìkan dá sàlẹ́sà ìyẹn nìkan yẹn lé lọ sójú ogun tó tọ́ tó máa kẹ́rù tí a kẹ́rù ṣùgbọ́n gbólóhùn ẹrú mi pẹ̀lú kìlọ̀kìlọ̀ dáná tó sáláńsì fún wa nù hadith yìí ọgọ́rùn-ún méjì ó lé mẹ́sàn-án. ó ní muhammadu bin ubaydillah ó sọ fún wa wípé ibn abi hazim ìyẹn náà sọ fún mi bọ́ látọ̀dọ̀ àlàálá látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ abi hurayra radiyallahu ta'ala anhu wa arda wọn lọ́rọ̀ yìí tó wá wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam kí lọ́rọ̀ tá anabi sọ. So onílà ayẹ́kùn àdùkùn ẹnì kọ̀ọ̀kan yẹn ò gbọ́dọ̀ wí jáde lẹ́nu pé ábìdì ẹrú mi ni lọ́kùnrin ámọ̀tì ẹrú mi ni lóbìnrin kullukum abidullah gbogbo yín pátá lẹ́rú ọlọ́run wa kullu nisaikum ima'ullah àti pé gbogbo àwọn obìnrin yín gan ẹrú ọlọ́run ni wọ́n ṣe wàlíyẹ́kọ́l kẹ́niyẹ́ yà sọ dípò tí ó fi máa sọ pé ẹrú mi ni kọ́ máa sọ pé gòláàmì ọmọ ọ̀dọ̀ mi ni lọ́kùnrin jàríyàtì ọmọ ọ̀dọ̀ mi ni lóbìnrin fàtáyà ọ̀dọ́kùnrin mi ti ń ṣiṣẹ́ fún mi ni fàtáàtì ọ̀dọ́bìnrin ti ń ṣiṣẹ́ fún mi ni. ìmọ̀gbólóhùn ẹrú yẹn ó tóbi pọ̀ sábàwò hadithi yìí nínú àgbọ́yé tá a rí ń bẹ̀ a máa rí níbẹ̀ àná lè sẹ́yìí ẹ̀ ìkọ̀ fún ẹni tí ń pèrè lọ́gàá láti máa sọ fún ẹni tí ń mú sí pé ẹrú mi ni lọ́kùnrin àbẹ́rú mi ni lóbìnrin lẹ́hànà haqiqata al-ubudiyya nítorí pé pàápàá ìjọsìn innama yastahiqquha Allahu ta'ala kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọ lọ́wọ́n ọba àlekè ọlá lọ. àti pé wọlé amúnẹ́fì àti àríman àti pé wọn bọ̀ òdì ìyá ìmáàsìn yẹn ìmáàsìn ìmáàjọ́sìn ìpàtàkì ìbàbàrà wà ń bẹ̀ tó yẹ pé láàyè léèkó bíl màkìló ìsìnmáàlú olínàfẹ́ ẹ̀dá kẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ ló fún rẹ̀ ẹ̀dá kẹ̀kan tó gbọ́dọ̀ lò kò sí nínú ẹ̀dá nìyẹn. ọlọ́run nìkan ló ní ọ̀bọ̀ òde ìyá ńlọ́lẹ́tọ̀ sí ìjọsìn òun ní gbólóhùn tawhid ilaha ìtumọ̀ rẹ̀ ní pé la ma'buda bihaqqin illallah ọ̀sẹ́ni tá fi fún lótìtọ́ lódodo ọ̀sẹ́ni sí ìjọsìn lódodo àyàfi lẹ́yìn gbólóhùn yẹn àwí gbólóhùn yẹn la fi dẹrú ọlọ́run káà máa dúpẹ́ yẹn kan lẹ́rú wa tóun náà ṣe ń wárí fún wa báwa náà ṣe ń wárí fún ọlọ́run tó nípa bẹ́ẹ̀ gbólóhùn ọ̀rọ̀ òdìyà ìmáfijọ́sìn fún ìbàbàrà wà ń bẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọ ọlọ́run lọ. wọ́n ní bákan náà a tún máa bá nínú hadith yìí al alfaw pé dábà sọ̀rọ̀ káwọ ohun tí ó jáde lẹ́nu wa láfi sọ pé ẹ̀sìn Islam yìí ẹ̀sìn tó yẹ kó ní ó ní ìjánu ni kì í ṣe pé wọ́n tún yẹn lẹ̀ pé ó lè ṣe ó bá ṣe wù ẹ́ ẹ̀wọ̀n yìí pé nínú àwọn freedom táwọn yẹn ní wọ́n sọ pé àwọn ní freedom of religion freedom of speech pé ó lè sọ ohun tó bá wù ẹ́ ọba àmà bọ́lọ́hún hàn téèyàn bá bọ́lọ́hún èèyàn ó káàbò ọba àbá nẹ́bí bí èèyàn bá gbó ànẹ́bí níbi tí wọ́n ti ń lo òfin ẹ̀sìn ń tọ́ wọn ò ní sí láyé mọ́ lórí pópó jìsí ọlọ́run fi hàn ní bọ́ bá wù èèyàn lé wíwú tó bá wù àìrọ́ ẹ̀sìn tiwa yìí ní kíni o ó ní ìjánu ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n má sọ̀sọ̀kùsọ̀ lóbi yá pé hadith yìí tún sàlàyé fún wa wípé al-amr ìpanilásẹ̀ làtìyàrá al-alfáàm pé tá a bá fẹ́ sọ gbólóhùn kí yẹn ṣe ṣà ẹ̀ kó ohun tó sọ wal-kalimat allati tu'addi al-murad èyí tí ó mìíràn gbà wá àti túmọ̀ tá a fẹ́ ó sì gbọ́dọ̀ là nínú at yàní mótómótó ala wa hiya gulami irú gbólóhùn tí ò ní ní mótómótó tí ò dẹ̀ ní ní pàtàkì tí ò dánú òun ní kéèyàn sọ pé ọmọ ọ̀dọ̀ mi ni lọ́kùnrin ọmọ ọ̀dọ̀ mi ni lóbìnrin ọ̀dọ́kùnrin mi ni tí ń pè rẹ́ńsẹ́ ọ̀dọ́bìnrin mi ni tí ń pè rẹ́ńsẹ́. sọ nípa bẹ́ẹ̀ ọmọ yẹn pé kéèyàn sọ ohun tó wù yẹn yọ ọ̀wọ́ nú ẹ̀sìn kéèsì yẹn ṣe ohun tó wù ọ̀wọ́ nú ẹ̀sìn kéèyàn sọ ohun tó wù ọ̀wọ́ nú ẹ̀sìn wọn lọ́fà àlìmọ́n Bukhari rahimahullah ta'ala làwọn sọ pé báàbò alqawl àbí al-ilmu qabla al-qawli wal-amal pé ojú ọ̀nà nínú sọ̀híhù wọn wọn sọ pé ojú ọ̀nà kan nìyí tí ń sọ pé ìmọ̀lẹ̀ yẹn ní kó tó di pé yẹn sọ̀rọ̀ kó fi má sọ̀sọ̀ kú sọ ìmọ̀lẹ̀ yẹn ní kó tó di pé yẹn ṣe kó fi má ṣèṣe kú ṣe téèyàn ọba nímọ̀ yẹn lè sọ̀sọ̀ kú sọ ẹ onídìí yẹn wà gba kí ló dẹ̀ burú gbòòrò pẹ́rù mi ni kọ́dà ẹlòmíì bù ṣe gàdá lè pèyàwó ẹ̀ lẹ́rú ẹ̀ àwọn sọlá ń sọ̀rọ̀ títí nípa ọ̀rọ̀ àwọn ìyàwó kan ó tún pè wọ́n ní ó tún pè wọ́n ní àwáàní ìndẹ̀kù ìgbà àwọn ìyàwó yan àwáàní ìndẹ̀kù ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀pẹ́múlérò àbí ẹni tí amúsọ́dọ̀ tọ́wà lábẹ́ ìkápá ẹni ni wọ́n jẹ́ fún yín ṣe ìgbé yẹn azọ ẹgbẹ ọ ọmọ pé mi mo ti wà bí ipò ọ̀gá ni mo wà sí ọ ìwọ lẹrú mi ìyàwó lèèyàn bá yí bẹ àìrọ ìṣẹrú ìfún tó bá jẹrú yẹn gan náà ànígbè lẹrú ìgbéyàn ó pè náà ní kíni ọ ọmọ ọ̀dọ̀ àsọ àwọn gbólóhùn tí ọjà lè wa àgbàdo ṣépè àgbàdo béèbú àgbàdo àgbàdo ní wọn ni àmẹ́sọ̀ sálá ti ní kìí ṣe kíni ọ kìí ṣe la àìní kìí ṣe ha, kìí ṣe ẹni tí máa ń ṣe pè sọ̀yàn wọn lè fà áṣíṣ ànábì èso oníbàjẹ́ kìí dẹ̀ ṣe kíni mọ̀tàfà áṣíṣ kìí ṣe oníṣọkúṣọ wọn lè alibari àmẹ́sọ̀ sálá yìí tún ṣe kíni ọ kìí ṣe alibari òun ni asa ẹni tó péjú ọmọ yẹn gbé alibari á laysa min akhlaqil muslim kéèyàn péjú kí wọ́n ní àwọn ti ẹ̀yà sa yìí ṣe wà mùsùlùmí àwọn kan náà sọ̀tọ́ la laysa bí kí ni laysa bí tọ́ àn ó ti ẹ̀ bọ́ ìṣẹ́ni tí máa ń fẹnu gún ni tí ọ̀gá wò sùn ìhun tí ọ̀sẹ̀lẹ̀ yóò wí ń pa èèyàn yà èèyàn kéèyàn ní ó lè ní ó ń jìbìtì ní ó èsì ṣe bẹ́ẹ̀ ànábì ìṣẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n la la àn ìṣẹ́lẹ́pẹ̀ wọ́n la fáhìṣ ànábì èso níbàjẹ́ wọ́n lálẹ́ mọ́tò afáàfẹ́ tún sẹ́yìn tí máa ń sọ̀rọ̀ ọ̀bàjẹ́ bákan náà wọ́n lálẹ́ bàbí anúsọ́lá ò ń sàṣà tí ó péjú tí wọ́n kàn máa sọ̀rọ̀ sàkàsàkà ẹ̀kọ́ àwọn oníṣẹ́ ọwọ́ kan wà bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ mọ́ nílẹ̀ Yorùbá wa yìí tí àwọn anìtọ́ bá ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ kódà wọ́n ní àjọ̀dún kan tí wọ́n máa ń ṣe tí wọ́n jáde báyìí wọ́n bá ti jáde báyìí ọ̀rọ̀ Yorùbá ọkùnrin àtòbìnrin ni àwọn ni wọ́n máa sọ mẹ́ abẹ́ ti gẹ̀ẹ́sì ọ̀rọ̀ ìwọ ọkùnrin àwọn ni wọ́n máa o ni sọ ọkùnrin àtọkùnrin ni sọ sọ àwọn nǹkan tí máa ti ẹnu wa jáde pé ń ṣe o mú yẹn. èèyàn mú yẹn sí ń ṣiṣẹ́ sí yẹn òtúmọ̀ òtúmọ̀ ìwé kíni o òtúmọ̀ ṣe a lè ní ẹrú ni ó pè lọ́mọ ọ̀dọ́ ni. hadithi mi tó wà ní ókè hadithi kan náà tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn ni báàbò mi ti a tún fẹ́ mú báàbò hal yaqulu sayyidi hal yaqulu sayyidi. ọ̀dà nígbà tá a sọ yín pé ẹni tó bá jọ̀gà ọgbọ́dọ̀ pé ọmọ ọ̀dọ́ rẹ̀ kọ́ máa sọ pé ẹrú mi ọ̀dà tí ẹni tó bá jẹ́ ọmọ ọ̀dọ̀ ta ní ká má pè lẹ́rú mi yẹn tóun lè máa sọ pé ọ̀gá mi tó lè máa wí bẹ́ẹ̀ fún ọ̀gá rẹ̀. hadithi tí a fẹ́ kà bẹ́ẹ̀ wọn ni hadithi ìgbà ó lé mẹ́wàá wọn حدثنا حماد بن سلمة عن أيوب بن عبيد عن هشام عن محمد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقولن أحدكم عددي وعمتي ولا يقولن المملوك ربي وربتي وليقل فتايا وفتاتي وسيدي وسيدتي فكل كلهم مملوكون ورب الله عز وجل. حجاج بن منهال حصل وعيب حماد بن سلمة ينزل الله قال أيوب هذا حبيب وهشام látọ̀dọ̀ Muhammad látọ̀dọ̀ Abi Hurairah radiyallahu ta'ala anhu wọn lọ́rọ̀ yìí wá wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam wọn lè sọ ọlọ́run ọba tó ń ṣe kìlọ̀ bó ṣe ṣe kìlọ̀ fún ọ̀gá pé kọ́ má pè ẹrú ní àbí kọ́ má pè ọmọ ọ̀dọ́ rẹ̀ ní ẹrú mi bọ́lọ̀hún ti lè pè wá ní ẹrú mi ẹ ẹ ọ̀pọ̀lọpọ̀ kí anabi lẹ́rú ọlọ́run kọ́ anabi lẹ́rú àwọn ẹ̀dá rẹ̀ kan sọ wípé ọmọ ni tàwọn ọmọlábí òun làwọn ń sìn táwọn àwọn ọ̀sẹ̀rú ọlọ́run dẹ̀ sọ pé làwọn yẹn lé wọn làwọn yóò lẹ ọlọ́run lóun ò bímọ ẹnì kí wọn dẹ̀ fi bí ọlọ́run ẹ̀rí ọlọ́run gbà nẹ́bì lẹ́rú níbi ọ̀nà bíi mélòó kan ọlọ́run ní alẹ́ sọlọ́hù bíi káfíń abdá sọlọ́run ọba wa ti ṣe kí ni ọ pé kò tó ẹ kò lè tó ẹrú rẹ ni ìyẹn ni ni ọlọ́run tó gbà nẹ́bí lẹ́rú ní sọ́tìlì ìsra níbẹ̀rẹ̀ sóra yẹn ọlọ́run ní subhana alladhi asra bi abidihi laylan min almasjid alharami ila almasjid alaqsa alladhi barakina hawlahu linuriyahu min ayatina ọlọ́run ní mímọ́ fún ọlọ́run ọba èyí tó ṣe pé asra bi abidihi laylan. tó mú ẹrú rẹ̀ sìnrìn àjò lóru ọlọ́run pa nẹ́bì lẹ́rú lórí agbé méjèèjì yẹn nìyẹn máa fi rinlẹ̀ fà nẹ́bì gángan lára á fi ìjẹ́rú ọlọ́run ọba rinlẹ̀ fà nẹ́bì á tún fi rìsálà rinlẹ̀ méjèèjì la a fẹ́ mi sábàbà àgbàpá nígbà anigba alo ṣẹ́ ta tó yẹ pé o di jàpá obìnrin pé méjèèjì la gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ànábì ló ńgbà tí wọ́n fẹ́ máa yan ànábì ìboro ńjọ́ kínní àná káfíìrì ogun ńgbà tá ti ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ kọ́ ọmọ ọ̀dọ́ lẹ́rú ọmọ ọ̀dọ́ mi ni ìgbà wọn fẹ́ yan ìboro ọ̀kúlù abdullahi wa rasulu ẹ máa yìn mí bọ́rọ̀ gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yó bí wọ́n ti yin ẹ̀yìnsá ọmọ mariam wọ́n ti yin láyìn bọ́rọ̀ wọ́n pè lọ́lọ́ wọ́n pè lọ́mọ ọlọ́run tẹ́ ẹ máa pè mí ẹ pè mí lẹ́rú ọlọ́run ẹ pè mí lójijì ọlọ́run tó a ti wá yanjú ẹ̀ báyìí nísìnyí pé ẹrú a máa lọ fi ti ọlọ́run ṣùgbọ́n tọ́gà bá níyàn lábẹ́ yóò pè lọ́mọ ọ̀dọ́ ni ẹ̀rí tọ́bajọ́ ọkùnrin náà á pè lọ́mọ ọ̀dọ́ ni ọ̀rọ̀ pé lẹ́rú ọlọ́run àdìsọ sálámẹ̀ sọnù hadith tó ní látẹ̀mùnẹ́hù látẹ̀mùnẹ́hù ìmọ̀ àlọ́hì ọ̀sájídàlá ẹ má kọ̀ fún àwọn ẹrú ọlọ́run ọba lóbìnrin láti lọ sí kíni o láti lọ sí mọ́sálásí ọlọ́run láti lọ sí ìjọsìn. obìnrin yìí pé ẹrú ọlọ́run làwọn obìnrin ẹrú ọlọ́run làwọn ọkùnrin mọ́tà abálẹ́ni tí ń bẹ lábẹ́ wọn kápẹ́ ní kíni o kápẹ́ lọ́mọ ọ̀dọ̀ agbàdìyànjú ilé yẹn ọ̀dà sí báyìí ṣé ẹni tó bá wá ta ní kọ́ bá ká má pè lẹ́rú ká pè lọ́mọ ọ̀dọ̀ yẹn tó lè máa sọ pé ọ̀gá mi òun ni àdìsí tí wọ́n kà fún wa Hajjaj ibn Minhal ó ní hamad ibn salama sọ fún wa ẹgbẹ́ látọ̀dọ̀ ayub àti habib àti hisham látọ̀dọ̀ muhammed látọ̀dọ̀ abi hurairah látọ̀dọ̀ anabi sallam wọ́n lè ṣe ọlọ́run sọ pé alẹ́ nìkan kan yẹ ọ̀gbọ́n sọ pé àdìdì ẹrú mi ní í ṣe lọ́kùnrin wà á mọ̀ sí ẹnìkan kan yẹ ọ̀gbọ́n sọ pé ẹrú mi ní í ṣe lóbìnrin bó ṣe wá já sí pé ọ̀gá ọ̀gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ tọmọ tó wà lábẹ́ rẹ̀ àti pé wọ́n láàyè kù lánàá ọ̀rọ̀ tìbúra tìbúra tó lò jíjẹ́ ọlọ́run ọba sọ dọ̀kídù ọkàn pamọ́. òsùn gbọ́dọ̀ wáyé tó ṣe bí alimọ̀mù lóògùn ẹni tá a mú sí kí yẹn náà máa sọ pé rọ́ọ̀bì olówó mi rọ́ọ̀bì ọ̀rọ̀ bàtì ẹ̀ tọ́bajọ́ obìnrin tọ́lá yìí táwọn ẹ̀ máa ń sọ pé rọ́pò lè bá ìtì láńlọ́ọ̀dì láńlẹ́dì tá a máa ń wí. ṣùgbọ́n mọ́sálà bóòlù àti àtẹ̀tọ̀rọ̀ Yusuf tọ́ pé inna rabbi ahsana maswaya inna rabbi ahsana maswaya bóòlù àti tẹ̀lé yẹn. a sọ yìí pé mo tọ́ gbà lérò òun náà ní kíni ọ òun lọ̀rọ̀ èdè lásán. kí ẹni tí mo wà lábẹ́ rẹ̀ ni alimalik alẹ́ni mọ̀lẹ́kẹ̀rì kí ẹ̀kọ́ lọ́ra níjọ́ yẹn nígbà wọn ju sínú kùtù lọ́sẹ̀ wí gbólóhùn inna rabbi àṣánà maswaya kí ẹni tó jẹ́ ọ̀gá mi ìyẹn ni alákòóso mi ibi tí ń gbé yìí gan ti jẹ́ ọ̀dà tó ọ̀yẹ́ kí n tún lè fẹ́yàwó rẹ̀ mọ́ lẹ́ẹ̀kan ní adùn pé nígbà tá nẹ́mi ti ń kọ̀ fáwa yìí ajá sí fáwọ̀ gbọ́dọ̀ wí bí Yusuf ṣe wí àní sọlátù sẹlẹm ẹnì pa yẹnjọ nínú àwọn ọ̀rọ̀ kan tá a ti yẹjú ni pé sáré òun máa kọ̀ àlùkò wà sáré ọ̀nà ṣẹṣẹ rí àwọn ẹni tó ṣáájú wa sófin wa ni kì í sófin wa tá a bá ti rí ohun tó takò nínú nínú ohun tá pẹ̀lú bó ti ṣe ọlọ́run ọba kìlọ̀ fún wa yìí pé kó dàbí yẹn jẹ́ ni tí wọ́n mú lò tí wọ́n mú sìn ọgbọ́dọ̀ máa wí gbólóhùn rọ́bì wọ̀rọ̀ bàtì kọ́bà wí bẹ́ẹ̀ o. ike ẹni tó ìyẹn ni pé ẹni tó ní kápá mi lọ́kùnrin àbí lóbìnrin wọ́n ní kọ́ máa wí gbólóhùn yẹn. wàlíyẹ́kùl ọwọ́ apẹ̀tí kálukú fún bí ẹni tó bá jẹ́rú kí yẹn máa sọ pé fàtáyà ẹni ọba jọ̀gà kọ́ máa sọ pé fàtáàyà ọmọ ọ̀dọ̀ mi lọ́kùnrin fàtáàtì ọmọ ọ̀dọ̀ mi lóbìnrin kọ́ máa pè lẹ́rú mọ́ ẹni tó bá jẹ́ ẹrú ta ni kọ́ máa sọ pé ta ni kọ́gà máa pè ní ọmọ ọ̀dọ̀ dáwì kí yẹn náà máa sọ pé sẹ́yìn di àṣáájú ọmọ ìpè ní rọ́bì o ikọ̀ yẹn ti wúwo ju o torí ohun tí rọ́bù tó kó sínú ọkọ̀ o ẹni ọ̀tún mọ̀ tẹ́wọ́ bù kó sínú. àrọ̀bọ̀ bí ya sábà sọ pé àrọ́bù ó lè túmọ̀ kí ni alxọ́ọ́lì adẹ́dà fẹ́tùmọ̀ rẹ̀ ní gbóhùn lọ dáa ẹni tó máa ń túmọ̀ àlìmọ́lì ẹni tó ní kápá lórí èèyàn àti ẹgbẹ́ ọ̀tẹ̀ yẹn pé agbọ́ ọ̀tẹ̀ léèyàn pé ó sì ní kápá lórí èèyàn bákan náà àlùmùtà sọ̀rọ̀ ẹni tó lè ṣe bó bá ti fẹ́ àrọ́ọ̀zì nínú nǹkan tó si sínú yẹn tó ń pèsè fún yẹn àlìmọ̀dá bẹ̀rù ẹni tó ń darí àlámọ̀rí èèyàn àti ẹgbẹ́ ọ̀tá àlámọ̀rí tó hàn ipe tó bá wà olè ni lọ nǹkan mi ti bá ń ṣe náà tó lè darí tọ́nà fi sọ wípé lè rọ̀bọ̀ bí ìyá gbọ́dọ̀ rọ̀bọ̀ bí ìyá yẹn pàápàá fún tọ́rọ́ lọ́hùn gẹ́gẹ́ ni kí ni ọ alimalik òun ló ní kápá alqaimu bishai òun ló lè jẹ́ kí nǹkan ṣe. wala yujadu haqiqatu hada illa fillahi tabaraka wa ta'ala. rububiyya yẹn o ọ̀sáré ní ta lè rí jọ lọ́hùn lọ. tàbí wàá sọ pé èèyàn wá lè rí bí kọ́ wá kún pé ní rọ́bì irú bí Yusuf ṣe wí jèlò. ẹ̀sùn wọn sọ pé káṣẹ ní Yusuf alẹ́ sọlá sọ sẹlẹ̀ ògbèrò pé ọba yẹn lọ dáhùn. èrò lógàn tá a ti mọ̀ wípé òun ló ní kápá lórí ẹ̀ ńlọgbà lérò ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ tá nẹ́bí sọ yìí ó ti yé wa pé kò sí nínú ṣẹ̀rí àtiwá láti wí bẹ́ẹ̀. ẹ dákun ẹ má jẹ́ àgbàgbé a rìpíìtì lẹ́ẹ̀kejì ẹ bá anabi yusufu wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó wí bẹ́ẹ̀ akọ́nà kò gbèrò pé adẹ́dà ni ọba ni èdè lásán lọ́gbà lérò pé ó ní kápá léhùn lórí tòun ti bẹ́ẹ̀ náà anabi tún wá dé sallallahu alaihi wasallam ó ní òrí bẹ́ẹ̀ pé káwọn máa wí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kọ́lá ń dẹ̀sọ́ pé li kullin ja'alna minkum shir'atan wa minhaja ìkọ̀ọ̀kan nù yín iná ìlà fún ní kíni o ìlànà. esi àti sílábọ̀sì tí ó máa rìn ọlọ́dẹ sọ mi pé súnmọ́ ànẹ́ka aláṣẹ̀rí àti mìnàlá amọ̀ àtẹ̀bẹ̀ ẹ̀hà lẹ́yìn náà ànẹ́bì kalẹ̀ aláṣẹ̀rí àti mìnàlá lórí òfin ẹ̀sìn kan lórí òfin kan nú àlámọ̀rí ẹ̀sìn àtẹ̀bẹ̀ àyẹn ni kò fọ́lò àlámọ̀rí ẹ̀sìn gbé ànẹ́bì lé lórí ó pè lọ́mọ ọdọ mi. ẹni tí a sì ní kọ́ máa kí ẹ kọ́ máa jọ ọmọ ọdọ yẹn ìyẹn náà sọ pé olówó orí mi adẹ́dá mi lórí ìtumọ̀ rẹ̀ náà wípé ohun tóun ní ni pé di ọ̀gá mi lọ́kùnrin tọ́bárẹ̀ ìjóbìnrin á sọ pé kí ni ọ sẹ́yìí dá ti wọn ní kí ọlọ́run tún sọ̀rọ̀ àti wọn tó ń pèrè lọ́gàá àtẹni tó pèrè lọ́mọ ọ̀dọ̀ gbogbo yín pátá bẹ́ẹ̀ ká fọ́ ọlọ́run lẹ́wà wọ̀rọ̀b Allah azza ẹni tó ní ikọ̀ yẹn tó ṣe fóun nìkan lọ da ni tí ọ̀sẹ́ni tó bá dùn òun ni ọlọ́run ọba ọba òun ọba tó tóbi ẹ̀fẹ̀ ẹni táyà fi sọ pé wọ́n bù lẹ́nìkan àwọn ọ̀túnmọ̀ tá a wí yẹn kódà ìsún ká pé alimọ́nì àyìn ẹni tó ń ṣe fún yẹn tó ń ṣe fún yẹn ẹ hàn pé nù dẹ̀ra ni dẹ̀ra àlàáfíà àti dẹ̀ra ìsìlámù yìí sẹ́ni tó bá gbẹlẹ̀ lọ́gàá lè ṣe fún yẹn wọ́n lè ṣe fún yẹn kódà owó rẹ̀ ọ̀ka ọ̀kan náà àfa yẹn sọ pé náà rọ́bà ń kàlà kọ́ náà wọ́n máa fi jẹ̀mí á láyọ̀ àdá akòhó kọ́tùn sójú dáhùn wọ̀rùkú wa wọ́n àti ká fáwọn pọ̀tọ̀ wá fáwọn pọ̀kọ̀tọ̀ alúwàkẹ́sì jó ha. إنما تلك رموز من سويل الباب توعد حققتنا بالعبود يأتي لله خدوعا إن ربا خلق الكون وما فيه جميعا يا ما بودي قريني ترى ما ميدين جنو يوي wọ́n ti rí gbogbo wọn ti jíra kó pé orin wa ni wọ́n gbé sí lálẹ́kọ̀ọ́ lẹ́nu. dájú ẹni

gbogbo tọ̀ yìí dùn gan ní mẹ́tẹ̀ẹ̀ta ni nígbà mọ kàdélẹ̀ ní ìsìn ní mọ̀kún mẹ́tẹ̀ẹ̀ta gan ní bẹ́ẹ̀ bí ìsìn wò mí gbogbo bíyà wà ń bẹ olóhìyà wà ń bẹ ìfáàtù wà ń bẹ wálé òun ni wọ́n ní kọ́mọ kékeré ọkọ gbé sórí náà ìnà rọ́bàn ẹni tá a lè pè ní rọ́bù tòótọ́ ọ̀hún náà jẹ̀mí ẹ̀wọ̀n ọmọ fi ìjẹ̀mí yá wọlé ń tọ́ dá gbogbo ayé àti ohun tó wà nù ẹ̀ ẹni fẹ́ rògbòbíyà wọ́n ní láyọ̀ àdá àkòkò kọ́tùn sùjú dáhùn wàrúkú wa. láyọ̀ àdá àkòkò kọ́tùn sùjú dáhùn wàrúkú wa. wọ́n là lè mú wá láéláé ìwò ẹni tó dá gbogbo ẹ̀dá yẹn ẹ̀rí pé náà lọ́dẹ̀ sì wà nínú àyà sóràtò làárọ̀ fìyẹn ìgbà tó ròyìn bọ́lá ń ṣe dá sẹ́mẹ̀ tó dálẹ̀ tó dá gbogbo ẹ̀ tán. ẹ̀rẹ̀ alimami ibn kathir rahimahullah gba wọn débi ayé wọn ni alkhaliku li hadhihi al ashiya ẹni ọ̀dà ogun nǹkan tá a kàálẹ̀ huwa al mustahiqqa lil ibada. òun gẹ́gẹ́ ló lẹ́tọ̀ọ́ sí ká fi jọ́sìn ká jẹ́rú ẹ̀. ẹ wá rí nígbà tí àfààyàn bẹ̀rẹ̀ tó ní ẹni tí ń jẹ́ rọ́bù gẹ́gẹ́ lẹ́ńtọ́dá gbogbo ayé yẹn yẹn tẹ́lómi bá lóun jẹ èké ni kì í sóun ní jẹ gbogbo èyí dẹ́ẹ̀ máa ń sọ pé láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù kọ́ láńlọ́ọ̀dù ni ọlọ́run ló ní gbogbo ẹ̀. wọ́n ní rọ́bàn ẹni tí ń jẹ́ rọ́bù gángan àkàlàkọ̀lìkàwọ́nà wà máa fi èyí jẹ̀rí àmì òun ló dá gbogbo ayé àti ohun tó wà nù ayé yẹn tẹ́rí pé eléyẹn ti túmọ̀ rògbò fi yàn fún wa. ìgbà táwọn mọ̀ fóun ló dá gbogbo nǹkan yẹn. àwa fún lẹ́tọ́ ẹ̀ òun ni jọ́sìn tẹ́lẹ̀ kó ti ń bọ́ síbi ọ̀rọ̀ olóhìyà wọ́n ti ń bọ́ síbẹ̀ àtẹ̀ní méjì yẹn náà nìpínlẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí wàhálà ṣẹlẹ̀ tó di pé àwọn èèyàn tó fẹ́ ní pọ́blẹ́mù lórí ọlọ́run lọ́wọ́ kọ̀ lọ́wọ́ olójú kò lójú làwọn àfáà ti sọ di mẹ́ta méjì náà ni. torí pé tawhidu uh, uh, al-asma'i wa sifat lábẹ́ tawhidu al-rububiyya náà lọ́wọ́ kẹkẹrẹ ni kẹkẹrẹ ni ẹ̀gbọ́n náà Allaha ala surati tí ọlọ́run dáadáa mọ̀ lórí àwòrán rẹ̀ abẹ́ spíkà lóde ìyàwó ọláwálé ọmọ máa kù. Hmm. wọn láyà la sọ̀rọ̀ sí ẹjẹ́ àtún sin díẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n ní tùmọ̀ ẹni pé sífàtì yìí sífàtì rahman tabaraka wa ta'ala ọlọ́run dáadáa mọ̀ lórí àwòrán rẹ̀ lórí ìròyìn ọlọ́run ọba gẹ̀gẹ̀. لأن الله تبارك وتعالى كان له سمع ọlọ́run ọba ní ìgbọ́rọ̀ ádámù náà ní ṣùgbọ́n kọ́ dàbí ìjọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbọ́rọ̀ tọ́lọ́run ọba lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní rírí ádámù náà ní títọ́ ọlọ́run ọba ọ̀jọ́ ti tá dáhùn ọlọ́run lọ́wọ́ ádámù náà ṣe kí ọlọ́wọ́ àwọn tọ́tọ́ sọlọ́run ọba subhanahu wa ta'ala ń ọ̀rọ̀ rẹ̀ ti mọ̀ tó rẹ̀ alùsùn lẹ gbọ́dọ̀ gbàgbọ́ ya rẹ̀ ẹ̀rí pé mo sọ́njọ́ yẹn díẹ̀ wípé kìí ṣe ọ̀rọ̀ tọ́gàn kó rẹ sí wàhálà wa ẹsẹ̀ máa fẹ́ ọ̀rọ̀ owó gẹ́gẹ́ dàbí nílẹ̀ fọlọ́wọ́n bá le ju àdìsí nílọ́ à kálàkọ̀ ádámù aláṣọ̀rọ̀ tí ó le jù lọ. lófin gbàdá ti mọ̀ wípé àwọn sífàtù yìí kò bá jẹ́ sífàtù z àbí sífàtù fẹ́ẹ́l ọlọ́run rẹ́rìn ádámù náà rẹ́rìn àbí ọ̀rẹ́rìn. ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sísẹ́mi ayé sádámọ́ náà máa ń gun omi kẹ̀kẹ́ sọ̀kalẹ̀ mẹ́ ṣùgbọ́n èyí tọ́tọ́ sọ́lọ́run wa subhanahu wa ta'ala. abọ́pá bí àwọn àhàdìsì tọ́pọ̀ kẹrin ló tún padà wá sí ń ṣàlàyé ẹ̀ yìí pé súrà yẹn ò rújú rárá ọ̀yẹ́ kó lè fa fàákàjà àbí èèyàn ó kó rẹ̀ sí wàhálà pẹ̀lú àwọn àdìsì míì tó tó ti lálàáfíà dáadáa lórí pé òjíṣẹ́ ọlọ́run ṣe kìlọ̀ fún wa yìí pé tọ́ ọ bá fẹ́ lù yẹn ẹ jìnà sójú o fa iná lọ ha nítorí pọ́lọ́run ọba o kálàfà ádámà aláṣọwà tẹ̀rí wọ́n yẹn nẹ̀nẹ̀ rẹ̀ ọlọ́run ọba lójú àbí òlójú kò níwájú ó níwájú ádámù náà ṣojú ni ó níwájú èyí tọ́tọ́ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala. ewu tó jẹ́ wọn padà máa yọ lọ́dọ̀ tí wọ́n sọ kọ́kàn ní tawhidul asma wa nìyẹn ìgbà táwọn wàhálà ọlọ́run ọ̀lọ́wọ́ ẹfẹ́ máa fọlọ́run jẹ dání wàhálà bí ìyá ni abẹ́rẹ́ náà lọ́wọ́ kalẹ̀ méjì yẹn náà lọ́ dájú nítorí pé abẹ́ rògbò bí ìyá náà ní kíni o ọba lọ́kàn náà àwọn orúkọ ẹ̀ tó dáa àwọn àmì ọlọ́run dá sọ pé dá gbogbo ayé àti ohun tó wà nù rẹ̀ láyọ̀ á da àkókò kọ̀tọ̀ ẹ̀tọ́ rẹ̀ kẹ́kẹ́ tá a lè rí mú wá òsì ìforíkẹlẹ̀ wa ni o wọ́n rò kó àti ìtẹ̀kọ̀kọ̀rọ̀ wa ìtakùsílẹ̀ ọlọ́run ọba ìmọ̀ ayíkọ̀ọ́lẹ̀ ọlọ́run ọkọ̀ ọ̀dọ̀ alẹ́wà kété ìjọ àti kálàsì kò pẹ̀lẹ́bi ìyẹn ni pé ìmọ̀ àgbà wẹ̀ ká ṣe jù bẹ́ẹ̀ lọ àlè mẹ́tọ̀ kẹ̀kẹ́ nínú ẹ̀tọ́tọ́tọ́ sọ́lọ́ àlè rí mú wa. إنما تلك رموز من سوال الباب توعة إنما تلك رموز àmì lásán ni ọgbọ́n ọ̀dà aláǹsẹ̀ ni ẹlòmíì tánà ó bá dé bá ẹ máa sọ pé ọlọ́run sì ń sìn sí ọ kí lẹ̀ sì tiẹ̀ lọ́dọ̀ náà. rùmú àmì lásán kí ni ẹ̀kẹ́ máa kí rẹ́jísítà tí ò ní ìtumọ̀ ẹwọ hadithi abizarin al-Ghifari hadithi tawil hadithi kudusi yẹn tẹsẹ ni ẹni àkọ́kọ́ yín ẹni ìgbẹ̀yìn èèyàn yín àlùjọ nù yín ẹ wá lọ kójọ sí ọkàn ẹni tó ya pòkì jù ó fi hàn pé gbogbo yín náà pòkì ní tó dín kẹkẹ kún náà lọlọrun àlọ <laughs> ẹgbọ ẹni àkọ́kọ́ yín ẹni ìgbẹ̀yìn èèyàn yín àlùjọ nù yín ẹ wá lọ kójọ sẹmi ẹni tó páyọ Ọlọ́run ọba jù ó fi hàn pé gbogbo yín olùpáyà ní. kí ló lé sínú ọlọ́run kò lè kẹ́kẹ́ sí nílẹ̀ lọ́wọ́ àwọn òpéjọ sí tiẹ̀ kódà kò ní ìtumọ̀ àtọ̀ níṣẹ́lẹ̀ àzọ pé lọ́fin níṣẹ́lẹ̀ lé òfin dánilẹ́yìn sálámù ní bí máa ń pèyàn sákìyèsí pé ti mọ níwọ̀n ọ gbọ́dọ̀ wà níwọ̀n tún wọ́n sí nínú ìjọsìn. fa inna Allaha la yamallu torí kò ní sún ọlọ́run ọba láti máa fún yín lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ìjọsìn tí ó ìwọ tó ń ṣe lọ́wọ́dà wò pé ah, ọkẹ́ padà rí pẹ́sì tún pọ̀ lẹ̀ ní òtí rí kẹ̀kẹ́ sí. mo wà fún Abdullahi ibn Amr radiyallahu ta'ala ni fún wọn jọ́ kínní àná kánẹ́bí ń ṣe àlọ́ ah, àwẹ̀ yìí pọ̀ lójoojúmọ́ ọ̀dà àwẹ̀ tó kọ̀ tó bá àwẹ̀ ànẹ́bí Dáúdà lónìí kó sínú lọ́la òun làwẹ̀ tó wọn làwọn tó lágbára gbọ́ngbọ̀n padà yá ságbà dé ńkọ́ kò fẹ́ ba mu mọ́ kí wọ́n padà ń sínú wọ́n á sínú sáà wọ́n láwọn náà padà sọ pé àyà àlẹ́ ìtẹ́ni kọ̀bíl tóró sọ̀tà nàbí yìí sallallahu alaihi wasallam wọ́n máa ti ń jọ yẹ o ká nàbí ń sálọ sálọ ìbádẹ́ ti gba ohun tó sọ. ọ̀hún á ṣe yí padà mọ́tọ́ láti nàbí ti lọ́ọ́ sẹ̀rí mi lọ́dọ̀ ọlọ́run pé àwẹ̀ kanjú kò sí ń gbà ní nẹ́ẹ̀sì là kanjú kò sí ń sè ní èyí mọ́ àlùkáà ní dájọ́ fi lélẹ̀ nìyẹn. tó nípa bẹ́ẹ̀ ìforíkanlẹ̀ ni o ìtẹ̀kọ̀kọ̀rọ̀ ni o ìtakùsílẹ̀ ọlọ́run ni o yìí máa forí kàábà ni o ìfipipanu láti gbà wẹ̀ fọlọ́run ni láyọ̀ àdà àkókò kọ́tù òtó ń dọ́lọ́run sí òtó mímí kan nù ẹ̀ mímí dọ́lọ́run ọba àlejò ọlá fún wa àbí dámọ́ bíi dẹ́mi wà láàrin wa wọ́n lè bẹ́ lómi làpá yóò sì kú sọ́wọ́ lẹ̀mí wa wọ́n lè bẹ́ lómi lẹ́sẹ̀ yóò tẹ́sẹ̀ lẹ̀mí wá hmm, ẹlòmí ò ní kọ̀ sẹ́ńtì ọmọ ọ̀pọ̀rùn ni ọrùn lọ́pọ̀ jù ni. láti jẹ́ ìṣẹ́ ilé sọ pé fi tátẹ́gùn yẹn sá ni atẹ́gùn tí yẹn mi lọ mí bọ́ kí ló fà á sí táyà jò ní tí ó fi di pọ́ńtọ̀ wọn ò ní padà mi lọ mí bọ̀ mọ́. kọ̀ wá tú jáde nígbà kẹ̀kẹ́ kí atẹ́gùn yẹn ó ti kó ti tú jáde. ó sì kọjá ń jọ́ bá ti jò ọkọjá pé yẹn ó gbé lọ sọ́dọ̀ fọ́ka àbáfàrà sí ìyá wọn ṣe é hmm. ṣe. ládùúgbò nǹkan tọ́lọ́wọ́n ọba àlejò láti wá ìwọ orí oṣù níjọsìn tó lè yín ó lè mú ọ̀rẹ́ ọkàn má ti ọlọ́wọ́n ọba ṣe dé. akọkọ tí náà bẹ̀rẹ̀ ọ̀bọ̀dé yàtìlẹ̀ láàyè ọ̀dọ̀ wa wọ́n máa tọ́ fún wa ká fi jọsìn tọ́lọ́wọ́n ọba ọ̀dọ̀ wa láti tẹ̀rí ba fún un. ẹni tí ó tẹ kọ̀kọ̀rọ̀ sọ fọ́lọ́wọ́n ọba sùhánù ọ̀dà rẹ̀. so nípa bẹ́ẹ̀ àti kéwú mẹ́ẹ̀ kọ́lọ́ ọba nìkan lónìí ọ̀bọ òdìyà ọ̀gá ọ̀gbọ́dọ̀ máa rí gbólóhùn mi ìwọ lè sọ pọ́mọ mi ni bó ṣe jásí pọ́mọ ọ̀dọ̀ ní ọ̀gbọ́dọ̀ máa sọ pé ẹlẹ́dàá mi ni wọ́n o tóun ní ni pé aṣáájú mi ni ẹ̀rí wọ́n sọ sọ́lá ń sọ wa lára má fi gbólóhùn tún bí ìyẹn ti lè ṣiṣẹ́ ṣe bọ́ ìyẹn lè sọ̀rọ̀ ṣe bọ́ ìsọ̀rọ̀ ṣe bọ́ làwọn eléyìí lànà tó sálá ń kìlọ̀ fún wa ẹ̀gá nígbà tí ń bọ́gí bọ́ pẹ̀ nígbà tí ń bọ́gí bọ́ pẹ̀ mo pè yẹn ní olówó orí mi pé my lord nírò èyí táwọn àwọn lọ́yà tí wọ́n bá ń wí fúnra wọn á ní my lord káàkúkú mọ̀ bí ebo yín ṣe lóòrìn sí àlèbá yín dá sílẹ̀ ní àmọ̀túnmọ̀ lọ́dún tẹ́rọ̀bù ni tó jẹ́ àkìkì ẹ̀ nísìnyẹ́ tún ní òmù mọ́ yìí ẹlẹ́ ló tún kéré ìlmọ̀hìm gbólóhùn rọ́ọ̀bù ọlọ́run nìkan lónìí ẹ bá ń pẹ́ nìkan bẹ́ẹ̀ kọ́dà kọ́ jẹ òfin ẹ̀gbẹ́ sẹ̀rí àti wá ti kọ́ ànábì Yusuf kọ́ báyìí bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ dákun ẹ tún yẹjú àárín yẹn o ìfẹ́ wọn mà tún ní ká má sọ pé rọ́ọ̀bì mọ́ à bóò láti á ṣe ti nàbí ìlà Yusuf hmm ṣáàrò mọ́ kọ̀bùlà náà lẹ́sẹ̀ ṣọ́ọ̀rì àná òfin àwọn ẹni tó lọ kì í ṣòfin wa nígbà tá a bá ti rí tó takò ní òfin tiwa a ti wá rí lónìí fún òbó di má gbìyàn ní rọ́bì o ní ìpè bẹ́ẹ̀ o hadithi tó tún wà lábẹ́ rẹ̀ wọn ni hadathana musaddad. قال حدثنا بشر بن بن قد قال حدثنا أبو سلمة أبو مسلمة عن أبي نضرة عن مطرف قال قال أبي انطلقت في وفد بني عامر إلى النبي صلى الله عليه وسلم فقالوا أنت سيدنا قال السيد الله قالوا وأفضلنا فضلا وأعظمنا قولا قال فقال قولوا بقولكم ولا تستجرينكم الشيطان. اه. àwọn ti fi jíjẹ ọlọ́run ti tún sọ fún ayé wa lè wí sẹ́yìn di ẹni tó bá jẹ́ sí pé yẹn wà lábẹ́ àdìsí míì tún nìyí tó jíjẹ ọlọ́run tún kọ̀ fún wa pé àtó tún kọ̀ fáwọn sọ̀hábà pé kí wọ́n má yọ ẹ̀fọ́ òun wọ́n á pè òun sẹ́yìn. حدثنا مسدد وني مسدد بوا سورو يكي وني حدثنا بشر بن المفضل ìyẹn náà sọ fún ayé pé abu maslama ọlọ́wọ́ alátọ́dọ̀ àbí nàdọ́rọ́ amutarif ọ̀ni kọ́lá àbí ọ̀ni bàbá mi sọ yìí pé ìntọ́láktó ọ̀ni mo lọ láàrin àwọn èrò bani amir àjọ lọ sọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n nígbà táwọn wá ànẹ́bí àwọn èèyàn yẹn wá sọ báyìí pé à ń tàṣe yìí dùn náà ìwọ la ṣáájú wa o ìwọ la ṣáájú wa kọ́ọ̀là ànábì dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ sí pé àlọ́ àṣẹyẹdùlọ́ ẹni tó jẹ́ aṣáájú òun ni dání o òun ni ọlọ́run gba wọn tó rí i pé àwọn òròrí gbé wọlé mẹ́ẹ̀ wọn rò pé wàá fùdọ́ọ̀lù náà fọ́ọ̀fù lẹ́nu ìwọ lọ lọ́lá jù lọ́ọ́. Your Excellency. Wa a'zamna qawla ìwọ ló sì tóbi jù lẹ́ni tí máa ń tọrọ. Hmm. Wọ́n lè ṣe ọlọ́run wa sọ wáyé ke qulu bi qawlikum. Èyí eré ẹ wí. Wala yastajriyannakum ash-shaytan. Ẹ má jà sí ta ògbórí yín o. ẹ má jẹ́ ó yín o ẹ má jẹ́ ó borí yín o débi kóhun lẹ́wàá padà mú nírẹ̀nsẹ́ àtàláfẹ̀yìntì yín. Hmm, ọ̀rọ̀ kọ̀ lórí ọ̀rọ̀ hadith yìí ká lè pa níbi ní sẹ́yídù. ọ̀rọ̀ nìyẹn àmọ̀pá kan léyìí ni àbá túwétúkọ rẹ̀ dáadáa. bọ́bá yà á fi mọ́rin lò rẹ̀ sí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a fi wá sí síra lé lórí ṣé àlè pé ní sẹ́yìn dùn ni àti pé tóun yóò pè rẹ̀ ń sẹ́yìn dùn ni wọ́n dà tọ́wọ́ bá wá rí bẹ́ẹ̀ gan àṣàlátù sáàlẹ̀ lọ́gbà aláwọ̀ sọ́dẹ̀ aláṣẹ yìí dì náà wọ́n mọ̀ dí wà ìṣẹ́ yìí dì náà wọ́n mọ̀ dí wí bẹ́ẹ̀ ni eléyẹn ọjọ́ bàrún lásàhìlà lahu ìndàlẹ̀ àwọn ọ̀rọ̀ tó tẹ́jú ni ṣùgbọ́n ó súnmọ́ á padà sí àwọn péjìsì lórí ẹ̀ inṣàlá wà náà tọ́lọ́run bá tún kádàrà ṣiṣẹ́ fún fún wa lórí àlámọ̀rí yẹn. arínú àwọn àfáà wa wọn là nẹ́bí sọ̀rọ̀ yẹn yàní tàwádùn àmín láti fi ṣètẹ́ríba nítorí parí àwọn hadith míì tó ti wípé rẹ̀ ní sẹ́yìdù tó dẹ̀ lálàáfíà irú hadithi ana sayyidu waladi adam yawma alqiyama wala fakhar èmi la ṣáájú ọmọ anabi adam gbogbo ọmọ anabi adam ọ̀yẹ́yẹ́ níjọ́ gbẹ̀ndà alqiyama wala fakhar mọ sọ yìí kéde kí mo fi ń sè yẹn. ebo la ti afẹ́ di pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí wọ́n ní àti yìí ọ̀rọ̀ tó ti ọlọ́run padà sọ́n parí ẹrú irun tẹ́ ẹ bá wí fẹ́tùmọ̀ rẹ̀ ní pé ẹ̀sà sọ̀ra ẹ̀ má jẹ́gun olúwọ́ ọwọ́ ni èdè fún ní ká má pè òun sẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run á sì fẹ́jì sí nígbà tó bá dìgbà mí insha Allah lákìn èyí tá a lè sọ pàtàkì àná wọn ni pé sọlá tó ìbẹ̀rọ̀ yìí ní yá èyí tó bá ní sẹ́yìn ìdòwò lálàáfíà gbogbo ẹnu lálẹ́ fi sọ yẹn tọ́lọ́mùbá tún ṣe rọrùn fún wa á kú kásà látùn yẹn wá fún wa orí sí gọ̀ọ́ ti ń bẹ fún ó lé márùn átó méje tí ò bá jù bẹ̀rẹ̀ ó dẹ̀ lálàáfíà dáadáa ní sọ̀látò Ibrahimiyya ká lè wí ká bá parí àtàyà tá a fẹ́ sálámà àbẹ́yìí tá a sì lè wí nígbà tá a bá ń kírun sókù àbẹ́yìí tá a máa ṣe ní gbogbo ọjọ́ jùmọ̀ ẹ̀fọn fẹ́ ká pọ̀ lásàlátò nínú àwọn ọ̀sẹ̀ tí jùmọ̀ àgbé wa àsàlátò wà bẹ́ẹ̀ àtàwọn alágàlátù yìí ni wọn ọ̀rọ̀ jọ fi sí níbo tẹ̀ rí pé tàṣàbò mìlìkù fáwọn ni àgàlátù wọn ni wọn dálẹ̀ tẹ́lẹ̀ àwọn sọ́láńdẹ̀ ti sọ́nu hadith abdullahi ibn umar òkè máa ń tashabbaha bi qawmin wa min ẹni ọba kọ́ọ̀sì ìjọ kan àwọn ọjọ́ yẹn ọba àjẹ́ kèfèrí bíi turu àwọn ọkùnrin yóò yẹn ẹ̀wọ̀n kékeré làwọn ọkùnrin yóò àbí wọn ti kèfèrí kèfèrí ni wọn. aláwa nù sahih muslim ibi òjijì ọlọ́sọ̀tàn láǹtọ̀ yìí pé àní ẹni yòówù tálámọ rẹ sì yí bá dọdọ rẹ nínú àwọn àárín ìṣèlú fún mi náà ó fi gbogbo ìjọ tó wà láyé ìjọ ànẹ́bì nínú gbogbo ìjọ tó ń bẹ láyé lóde lónìí sùn tèmi dé tálámọ rẹ sì yí dọdọ ẹ tọ́wá tún pera rẹ̀ pé jù lòun àbó pera ẹ̀ ń kọrin yó yóò wọ ní ọlọ́run jọ gbogbo. làwọn afáàlú sọ pé hukumu ahlil kitab kò fà á àwọn tí wọ́n ń dá wọn ní tí wọn ò kírun fọlọ́n àwọn ènìyàn kèfèrí náà. àwọn ẹni tí wọn wá lọ dáta látúlẹ̀ ike sin yíké dẹ́ ẹsẹ̀ sin ara ń ta mí. Sheikhuna Ibn Taymiyyah rahimahullah ta'ala wọn ni alẹ́ áàtì fatu ara ń ta mí ara ń ta mí. ìdá lam yíyá dùbìlì kìtàbí ọ̀sán náà tá a bá ti gbá a mú. pẹ̀lú tíra ọlọ́run àti sunan sẹlẹm takónù àásìfà ọmọ dìjì tí ó gbé yẹn lọ ni. kí ẹgẹ wòsàn pé yẹ kó láti Ìbàdàn lọ sí ìkọ́ ọ̀tọ̀ ní àbí Abẹ́òkúta tiẹ̀ ní ọwọ́ olórin lásán lásán kí ẹ wá pé tó tí ti wá ọ yẹ mùsùlùmí náà lè ní ohun tá a ti tà níjọ́kọ̀ ọmọ ni ká má lọ́nà ìjọba bí èso ọ̀nà ìjọba ńkọ́ ọ̀nà àgbà kọjá ṣẹ̀rí àná máa jókòó a máa sọ̀rọ̀ a gbọ́dọ̀ tọ́ ńbẹ́ a gbọ́dọ̀ yàgbẹ́ ńbẹ́ ọ̀rìn àtúntọ́rì pẹ̀lú lẹ́sùn tó tẹnu ẹni tọ́lọ́run kò fi hàn tọ́jà àdé lẹ́nu sallallahu ọ̀nà àgbà kọjá níwọ̀ rẹ̀ wá sáwọn àkíyèsí kan débi gbé wọn fẹ́ gbẹ́dùn mi lọ́sọ̀ tútù nbí afẹ́ kọjá àkọjá ńbẹ̀ lèyìn yẹn máa padà dákẹ́ sí àwọn àgbà pásíkò rẹ̀ tó àsìkò rẹ̀ wọ́n máa gbé lọ wọ́n ní ká gbìyànjú náà sásìkò ó sì tó bẹ́ẹ̀ tí wọ́n bá kú náà kódà kí yẹn rójú ìjà ńlá sábà yà á máa gbìyànjú lọ náà nìyí wọ́n wáá já gbìyànjú kí yẹn kẹ́ wá wò pé à nígbà tá a sì ń lọ àwọn rìdíìmù bá dẹ̀ di gbogbo ọ̀nà wọn bá ní kírísítẹ́nì làwọn tán àlẹ ọ yẹ káwọn náà ní kankan a máa ṣe tá ma gbogbo ọ̀nà kéèyàn wá ti bẹ́ẹ̀ kọ́ wa lọ dá sàlátù sànńdé sànńdé lẹ̀ ọláyàrá nǹkan mi ni gbogbo padà kájẹ níyẹn gẹ́gẹ́ tó sọ lọ́rọ̀ lásán pé kò bá ṣẹlẹ̀ àbútó wọ́n tún ba wọ́n tún wọ́n ń dìstọ́bù láìpẹ́ ìgbésí ayé yẹn ni ariwo wọ́n á so kínní wọ́n á so kínní ẹ̀rọ agbágbé ẹ̀ kínní kan ọ̀ ẹ ọlọ́run àzẹ́gẹ́fẹ́ ọ̀rá àlá kí ni gbogbo jákujàku báyìí. ẹ̀rọ máa ń fún. nígbà àwọn tó ṣe fẹ́ ọba tó lólórin lọ́dá lè nílẹ̀ àti àyèlé ẹ̀bọ̀dá àgbàyà àgbàyà àgbàlagbà tó tún yá àgbàyà. nígbà tó ẹ̀sìn polórin náà ló pinlẹ̀ gbogbo láburú nínú ẹ̀ tẹ́lẹ̀ ṣẹ̀rí àdé ti sọ alára ń pa àwọn olórin tẹ́lẹ̀ pé orin kò síbi tí ó kó wa lọ àdẹ́wò ni ó jẹ fún wa kúkú tí ń ṣẹlẹ̀ sí wa kò sí ní yé máa ṣẹlẹ̀ nígbà tá a sọ́ọ̀fù èyí tó lórin tún dálẹ̀ ló wàhálà ni òun tún fẹ́ tẹ́ńlẹ̀ mọ́ yìí jókè náà nígbà tá a ti gbọ́ sẹ́yìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ tó wá sùkú òun náà ni olórin yìí náà ni o olórin tó dá àwọn oníkọ̀ọ́ríwó bàyẹn dùn yẹn lẹ òun náà ni o ọba ti fi àwọn ẹlẹ́mẹsẹ̀ sílẹ̀ bí wọ́n ti wà wọn jẹ́jẹ́ wọn bóyá kò bá ti sí wàhálà báyìí o òun náà ni o òun náà ni o ìgbà ẹja máa lọ jó ẹja máa lọ fún fèrè ẹja máa lọ wọn bá pè wọn tó de Kùránì wọn ní yọjú ọlọ́dẹ̀gbẹ́ akọrin lẹ̀ wọn bá ní wá sí kọ́ kọ́mpítíṣẹ̀ kò ní lọ. olórin kan yìí náà ni o èyí tó tún lọ dá wọn ní nẹ́sà gẹ̀ǹkẹ̀ kọ́rí ìbò òun yẹn náà ni o ẹ ìwọ ọmọ tán òun yẹn náà ni. bí wọ́n di áfíìsì òun kóun máa dá wàhálà alẹ́ ń tí ọba ti fà á eléyìí lẹ́gbàá tó ọmọ bá padà parí ìwé yọ̀ọ̀mọ́ bí tó ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ̀ òun náà lọ dá wàhálà alẹ́ ń nìyẹn lọ́dá wà lálẹ́ jẹ́jẹ́ làwọn ọmọ sùkúù wà jẹ́jẹ́ wọn àwọn fẹ́ ṣe fẹ́ lóṣìṣù ẹ káwọn náà wọn wọn bá pé ọgbẹ́ wa ka kùránì ọ ní ni o ẹgbẹ́ akọrin ni o lórí ọ̀dà náwó mi lẹ. kèé sàṣàlátù ju aláàdì ń mo ti lọ ọjọ́ Jímọ̀ ni òun ni wọ́n fẹ́ kí àṣàlátù pọ̀ àbẹ́tìkẹ́tì àtẹ̀ní àṣàlátù yẹn ni sàlátù Ibrahimiyya kéde pé káàsì ní kóra wọjọ kálukọ máa ṣe tiẹ̀ nílé rẹ̀ ó ní táìmù tó ṣe tí ó pọ̀ dáadáa má kà sọ lọ́run lọ́run wọn sá máa wọrí tọ́ bá lè máa kẹsẹ̀ rẹ kọ́ bá dà ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe ládùá ni má wulẹ̀ ká má kà tí ì bá ṣe ìdá nẹ́bí fún kàṣí sallallahu alaihi wasallam òkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdáwì lẹ́yìn o thirty three ní subhanallah alhamdulilah thirty three aláwọ̀ fà thirty three la ilaha illallah wahdahu la sharika làwọn mílíkù wàhálà alhamdu wàhálà kúlù ṣe kọ̀dé ìyẹn jẹ́ yọ̀ọ̀kan ọ̀dẹ̀ tó ṣe àtibí aláwọ̀lá ìlà ìlà ìlà wàhálà ìtàn kátó àwọn ọ̀bọ̀lá ṣe máa fi ó ṣe méje láàárọ̀ ó ṣe láìlà ìlà ọ̀lá ìyànà wahdahu la sharika lah délẹ̀ ọwọ́ gọ́ọ̀rùn láàárọ̀ àwọn èyí tó fún kàdí nìyẹn ọba yàtọ̀ sí ọba ti fẹ́ẹ́ ṣe tí ọba ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ máa wùlẹ̀ ká sọ́lọ́ lọ́rùn àgbọ̀ dípò bẹ́ẹ̀ ọba kàn fẹ̀mí sírò mélòó ló ti ṣe lónìí inú ẹ̀sẹ̀ omi olómi ìdọ̀yọjú wo àtọ̀rọ̀ àlùfàǹsá tó ń sọ àwọn eléyìí ni òwúlẹ̀ máa ti ọmọ tó ń sáàtú lẹ́fún ọ̀tún ti wí jọ́kì ní àná bá àwọn ọ̀tọ̀hún yẹn ni. ìgbà òwúlẹ̀ nídìí pé ẹsẹ̀ ṣùgbọ́n náà láyà ọgọ́rùn-ún ẹ má wọrí eléyìí ọlọ́run ọ̀gbàgbẹ́. nǹkan tẹ̀ bá kẹ́ máa sílẹ̀ máa sílẹ̀ ẹsẹ̀ tẹ̀sẹ̀ lásán. torí bẹ́ẹ̀ kì í ṣe jọ́ sẹ́ńdẹ̀ torí tàṣàbòmìnir sẹ́wọ̀n pé káfó bọ́ lọ́wọ́ òsì àwọn bí táwọn ènìyàn ti ń jì tá nìyẹn lóye pé tábí ti lé subhanallah tábí ti gbé bídí àwọn ẹlẹ́bàá yìí ló sún náà bẹ́ẹ̀ lọ́ máa parẹ́ gẹ́gẹ́ bí Ibn Waddah tó ṣe fìdí ẹ̀ múlẹ̀. tẹ́bí ti gbé bídí àkẹwọlé báyìí sún náà ẹrú ẹ̀ òun ni ọ̀pá wọn gbódìlẹ̀ yọgbọ́n lọ gbódì fídíò àfẹ́ǹdè yẹn wọlé àwọn oríṣiríṣi nǹkan ló tún ti wọnú ẹ̀ padà inú ẹ̀ náà ní ká máa ké mọ́lọ́hún ìyẹn ilé ìsàtàrà mùsùlùmí ká ké mọ́lọ́hún. ìbá sọ fún wa níbi ìbàyè àbínú kótóbà wa pé gbàdá nẹ́bí ṣe gázọ́tò Khaybar sallallahu alayhi wa sallam káwọn sàbí bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ń jọ kan bí a ń ké mọ́lọ́hún. Allahu akbar wọ́n ké bẹ́ẹ̀ ah ànábì ní hàn ẹ̀rí bá àwọn àlà àǹfò pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín fa ẹni tẹ́ ń pé ọgbọ́ ó sì súnmọ́ yín àti kéèyàn hó bọ́ lọ́hùn ọ̀yà aláhu aláhu ah, kò sínú bàbá tó wá báyìí. sọ́wọ́n yẹn pé obìnrin kò fárùn àṣàlátù yẹn ọjọ́ kí àti ọjọ́ ojúmọ́ yọ pọ̀ dáadáa wọ́n ní ìyá kálukó lè sínú yàrá rẹ̀ ó jọ pọ̀. ó ti gbọ́ bímọ lọ́sọ̀ ọ̀fẹ́ kírun ọ̀fẹ́ kírun la kábàrà kejì àtijọ́ pọ̀njọ́ jímọ̀ lọ́pọ̀lọpọ̀ yóò tún máa ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ nìkan lọ́ba nígbàdí tó lálàáfíà ni sọlọ́lọ́ àlùsọ́là tí ọjà kúkú máa gbogbo àsìkò ẹ̀ sàṣà látù dáadáa fáàmì wọn fẹ́ ọba ti sẹ́yọ̀ kan báyìí mẹ́wàá lọ́wọ́ máa dá padà fún ọ̀sẹ̀ yọ̀ kan báyìí ọlọ́wọ́ máa dá mẹ́wàá padà fún ẹ̀ látọ̀ ẹja lé sí fásitì látọ̀ sànù sọ̀sọ̀lá kádẹ̀ má gbàgbé nínú ìpè mẹ́ta tá nẹ́bì sàmíẹ̀ tí ìbílù ní sàmíẹ̀ ọ̀wà mẹ́ẹ̀ ọ̀dọ̀ tó wà nù hadithi wípé ẹni tó ya ohun títí jù wọn lẹni tí wọn dáko èmi ànábì lọ́dọ̀ ẹ tí o lè dàgbà ládùn sọlọlọ àlùsálà kò ní ìdíjọ ìyẹn kò kò mo máa ń sọ fún wa kò sí ohun tí ń orin ni orin kórin kẹrin ò ní jó yìí ò àwọn èèyàn ẹnu sátámì rí ju wọn kọ́kọ́ jó kèfèrí làwọn eléyìí ẹ wá yàtọ̀ sọ́tù bá kọ́rọ̀ tó bá wọn wí. lé orí pánẹ́bí ọlọ́wọ́ bá lọ gbọ́rọ̀ ọlọ́run wá gbogbo àwọn góòlù tí wọ́n jí bù ṣe idẹ musa ó ṣe idẹ màálù ó ó sì kẹnu rẹ̀ lásán tó yẹ pé kò sí kẹ̀kẹ́ mbẹ́ tí bá fàtẹ́gùn sí kíní ọ̀sẹ̀ yóò dùn ni kó sì kátẹ́gùn yóò sì tó parí ó lè tún ṣẹ́jú kan tí ó tóbi ló kó bá kó tóbi dáadáa yóò di lẹ́nu náà yóò fẹ́ atẹ́gùn yẹn tó bá ti fẹ́ báyìí yóò tọ́jú atẹ́gùn yẹn pamọ́ ọmọ bíi kí táyà fẹ́ jò yóò á lọ sin ẹnu ni bọ́rọ̀ bá nìyẹn ti tọ́ bá ti sin bí ẹnu bíi tọ̀hún yẹn ẹ̀ kíní yóò máa ṣe fùú bíi kéèyàn ya sùn. òun ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n kó ní kòwárù kó ní kòwárù báyìí. ìgbà tí ariwo yẹn wá ṣẹlẹ̀ làwọn wá ń sọ wípé à kí ni yìí máa ń dún tó tọ́ ní àádá ìlàhù Musa ọ̀nẹ́sì. ọlọ́run tí Musa wá lọ ni ọfẹ́ ẹ̀dẹ́ ọgbàgbé rẹ̀ síbí yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní jó yíká màálù yẹn wọ́n jó yíká màálù àwọn ni wọ́n kọ́kọ́ jó kò síjú ànẹ́bì kankan àwọn ẹlẹ́yà wa ń béèrè pé ńgbà ta ni wọ́n lè máa kọrin ẹ̀rẹ́ o lè kọrin nílé ọkọ ẹ fọ́mọ ẹ bí ọkọ bá sì lè kọrin fọ́kọ ẹ sáwọn awì ikú yìí àbóde ìyàwó wọn wá ní bá máa mí pé olóògbé jókòó dáadáa mi àbí kò gbé dúró dáadáa pé ó lè jó ní yorùbá kó fi sọ̀rọ̀ dáadáa torí dè tí wọ́n jẹ́ lárúbáwá nìyà kò ní nílù kò ní ní fèrè nú lọ́ba tán ẹ ò kí ń gbà wọ́n mú ìyàwó lọ́njọ́ yẹn wọ́n kẹ́ ń lọ gbárí kílà nẹ́bí ànẹ́bí náà wà ọ́ ebi ìyàwó lẹ pé ẹ wo orin kọ́ nígbà wọn fi gbórin sí báyìí orin ìgbọ́kúgbà wọn gbé sí ah gbogbo kíní yẹn ti yanjú ọlọ́dà fún bá ní ká nẹ́bí o yanjú lè rí ni wọ́n dọ̀rọ̀ ọ̀rùn mọ́ lójú o. Jọgbọ ó ti lójútùú dáadáa ọlọ́run ló tún ní káyọ̀ lẹ́yìn kọrin kọkúkọ jọ ni o àwọn bá tún bẹ̀rẹ̀ orin kọkúkọ ní ń bẹ láàrin wa mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì ẹ̀ka ẹ̀ka mo ní ẹ̀kọ́ ní tòótọ́ bẹ́ẹ̀ ẹ̀sùn nǹkan mi wì ọ̀kọ́ wọn ní wọ́n wì ẹ̀wà nǹkan mi wì àwọn bá tún mọ àtẹ̀yìn náà fàhàyónánu hayíkùn wàláwòlá habatu samura àmọ́jìnà dárọ̀kùn àtàyínákùn. àwa àbáyín báyìí àwa àbáyín báyìí ẹ̀yin náà kí wa àwa ní òkè yín tẹ́rí bọ́ bára àkáyé mu ọ̀yà habatu samura tí èyí bá ṣe habatu samura obìnrin ni tí èyí bá ṣe òun tá a wá wá bí yìí ni. Ah, ah làmọ́jì náà dàrọ́ kù àá ah, ah, ní wálé yìí dá wá lónìí. torí wọ́n bá mu ọmọ mi dání ah, kí làwọn á ṣe mí báyìí. torí bẹ́ẹ̀ a sọ̀ra ẹgbẹ́ àsàrà dùn wọ́n láwọn orin náà láre tí wọ́n ń dá ní òye kọ́ni làwọn kì í àwọn náà wọ́n sì kọ́ sí tẹ́lẹ̀ abẹ́ẹ̀ sì gẹ́tì fún ìpá àwọn náà wọ́n kọ́ sí ẹ̀wẹ́ ní kọ́ sí yẹn ó sá máa tẹ̀ ló ń tọ̀hún lọ ní tí èèyàn fi ní ìyapa kọ́ má bínú. ó dẹ̀ ni ní àlíyé máa kọ́ mò ń sọ mo tún ilé ni nǹkan mẹ́ta ní ọmọ adé bá bá ti bẹ̀rẹ̀ orin ìdàrẹ́ tá ń kọ́ ni àti fèrè gbogbo jákuyaku yẹn àníbi ní mẹ́ta ni àkọ́kọ́ náà dani kásù máa ojú ọjọ́ ò ní dá o lẹ́nu yìí àìníye ní ẹ́kílẹ́sì èyí sì wọ́pọ̀ àsìkò bá sì àpẹẹrẹ ìbínú ọlọ́run. ní sẹ̀rí àfi ní alọ́ kírun torí àyà ni pé inú mi ò sí síbẹ̀ ṣe ń sè ẹ lọ kírun tí nǹkan yẹn ó fi clear á ti wá foríjì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ á ti sàárà. àwọn sọ̀sálá ni yóò máa tẹ̀lé ọkọ ìparun máa tẹ̀lé wọ́n mọ̀ sàn ẹlòmíì ẹ̀rọ ojú rẹ̀ ojú rẹ̀ ọkàn dojú èrè ni. a ah! sí kì í sáà fún ojú àbí àfa ẹ̀yìn ìjàyè yẹn rẹ̀ ni àfàjàyè kó lè tẹ́rì ojú ti dojú ọ̀fọ̀ lé ẹnujọ́ mẹ́ta yẹn ní àti ọmọ ìyá mi àwòrán aládé à ń bọ̀ látọ̀ nà ẹgbẹ́gi ní jimá wa bẹ́ẹ̀ ọba rẹ̀ ah, ìwọ kínní ló ti dì báyìí mú òun tẹ́rì ìtúntún wò ó ní ẹ̀sìn máa wo bẹ́ẹ̀ ni ah, mo ní tèmi tún ṣe yẹta ó ní yẹta ó lẹ́ ń ṣe òṣàlì ẹgbẹ́ mi ni ẹnu sálá ní ó ní yàní mọ́sùkùwà máa tẹ̀lé ẹ o àwọ̀dà pánádà ojú ojú ojú èèyàn yóò dojú ọ̀bọ rẹ kó dojú màálù ó dojú nàkì àgbóòló ti àdàbí nàkì báyìí. ọlọ́run ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀ wáyé ìdá sẹ́rìbùlù kò táwọn yẹn bá ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lọ́sùn ẹsì kọjá ọjà tó ta jù láwùjọ wa ń sin òun ni nìkan sọ títí tí ó lé owó ó darí ìpọ wọn ni yóò lé lẹbi kéèyàn lé ó lé ẹ̀kọ́ tútù lẹẹfẹ kátẹgùn fi fẹ sí òun ni ó kà tí ó fi da gòkè òru tí ó sì tún jí sí ibẹ̀ náà sílífàsì ní sí wọọsì. ìdáṣẹ́rì bọ̀lùkùmọ́ wọn bá ti bẹ̀rẹ̀ ọtí mímu wọ́n ti tẹ́ka tó lè kọ́ yìí náà tó ń lọ ké sáwọn ọmọbìnrin oníbèrè tó yẹ máa dárin fún wa. àwọn kìí ó ní sẹ́yìn ìdá sẹ́yìn ìdá kọ́ àbí mùtà á kìrà sẹ́yìn ìdá kọ́ sẹ́yìn ìdá ni. ọ̀dọ́ ọ̀bù bíi mahazim tí wọ́n ń gbé lù jáde bẹ́ẹ̀ wọ́n ń gbé jáde tí mẹ́ta yẹn bá ti ṣẹlẹ̀ kọ́ máa retí mẹ́ta burúkú tá a dá kọ́lẹ́ sọ́wọ́ àṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀. àwọn gbèsè gàrà báyìí wọn sì jọ sí ẹsìn tí wàá kẹkẹ yẹn máa lu bẹ̀m̀bẹ̀ sọlọ́run lọ́rùn àwọn náà tó wá gbé lu jáde wọn máa lò ó di bàbá nígbà mu. mo lọ bí ọ̀rọ̀ sẹ́yìd gbígbà àwọn sọ fún anẹ́bí pé àǹtà sẹ́yìd náà ìwọ la ṣáájú lọ ọlọ́lọ́run la ṣáájú o wọ́n bá ti ní ọ̀dà ìwọ lọ lọ́lá jù lọ wọ́n bá ní ọ̀dà kúlù bí kọ́ọ̀lìkù àwọn kan ní ànábì ó tún wọn lẹ̀ lọ́rọ̀ ni ọ̀dà àwọn ọ̀rọ̀ yín tẹ́ sọ yẹn ẹ lè wí náà mo fi látàn mọ́lẹ̀ sí nígbà míì inṣàlá náà wọ́n ní tùmọ̀ táwọn sọ pé yẹn lè wí òun ní pé àṣìbọ́n ah, náà ti pé rẹ̀ ń sẹ́yìn ìdúgbò mi ṣùgbọ́n mo wá lọ síbẹ̀ pé ṣé a lè kí bọ́nà àṣàlátù máa bí tá a ti lọ nìyẹn láfi débi ọ̀rọ̀ gbòlámà àtàtàlátù ká má gbàgbé ọ̀rọ̀ bó díẹ̀ láfi débi àwọn èèyàn táwọn mùsùlùmí láwọn ńlọ ọkọ sí nísì tí wọ́n fi mú sẹ́ńdé tí wọ́n láwọn ń tàtàlátù pé wọ́n tún sin ọjọ́ ní àbíkẹ́yẹ jímọ̀ lọ́yẹ kọ́ bọ́ sí kò sí nídìí kan kó jọ fún ọyẹ kí kálukú kẹsì lọ́pọ̀lọpọ̀ níbi tó bá bá rẹ̀ ńlé rẹ̀ ni mo rọ̀ bá rìn ẹ́ di yé nídìí kéèyàn kó bí olómi ìjọ àwọn obìnrin wà nẹsẹ̀ síwájú báyìí ẹlòmíràn tó máa jókòó sùn káàkà níwájú wọn báyìí àwọn wà ń fèsì wọn sọ́ra àwọn obìnrin náà ni wọ́n ṣé wọn ọ̀gọ́ àwọn náà wọ́n sábà máa ń rí mú jù torí bí yẹn bá wo bí wọ́n ti láwọn ti wọ́n máa ń ṣe ni ẹ lè rọ́kùnrin mẹ́wàá kẹrọ obìnrin bíi àádọ́ta bí sábà ti máa ń rí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni bí sábà ti máa ń rí nìyẹn. tó òjíṣẹ́ ọlọ́run ní ẹ sọ̀rọ̀ yín yẹn ṣùgbọ́n o fẹ́ bá sọ ẹ ẹnu o ẹ̀kẹ́nu yín ní ìjánu o ẹ má jẹ́ ká ṣètánì ọgbẹ́ yín tayọ àlá o ẹ má jẹ́ ṣètánì ògbórí yín tí ọwọ́ adìrẹ ń sẹ́ tí ó di wàkìlù ẹni tẹ́ farati wọ́n ní ìtumọ̀ rẹ̀ nígbà tó sẹ́lá ọkọ̀ àlùmọ̀bàlágọ́ fìlmọ́dẹ̀ àṣejù níbi ipa fẹ́ fi yìn fún yẹn ọwọ́ akọ̀ fún wọn wọ́n ní hmm, wọ́n ní ohun tó ti tẹ́ ọlọ́run sọ ni pé takallamu bima yahdurukum min al-qawl ìwọ̀n tó bá dọ́dọ̀ yín ẹ̀wí nú ọ̀rọ̀ ẹ́ ṣùgbọ́n ẹ má lálàbọ̀rùn kan pípé lórí máa fẹ́ fi àwọn àfa àwọn àfa wa àwọn lòjíṣẹ́ ti wa ah, ah, ah, bí ọ̀kẹ́ wọn pè lórí fóònù pé ẹ ti lè sọ pé ìlànà ìbílẹ̀ Yorùbá àwa ni o ẹ̀yin gẹ́gẹ́ lọ́rùn rẹ àwa yìí lọ́rùn rẹ. kí ilé wa wò sùn yìí pé àfa ìbọn sábẹ́ kì í délé pátápátá pé à ah, ah, ìrántí ọlọ́run hmm, àfa wa ẹni ọlọ́run ilé kan kọ́ wa pe gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ̀ pé súnà tó yẹ kéèyàn ṣe fún un òun ni kí wọ́n fọ́n yé pẹ̀sì ní kíni ọ̀hún bó ní kí wọ́n da yẹ̀pẹ̀ sí wọ́n fọ́n sí níwájú lájẹ́ ọbọ̀ sẹ́yìn ju rẹ̀ o wọ́n fọ́n sí níwájú. sẹ́yìn bá tẹ̀rẹ́ nìkan tó ṣe dáadáa gan tí yẹn ta ẹni yìí sì dá ó nímọ̀ àbó jẹ́ ni àpọ́nlé kan ọba fẹ́ ṣe tẹ̀kídìm ìyẹn máa ń bá rẹ̀ ńgbà mí ìyẹn kan sọ pé àwọn ẹbí ó sọ̀rọ̀ fún àdìsí àwọn àfa wa àwọn òṣìṣàjò wa Saheed ó tún á sọ pé sílọ̀ <laughs> ṣe darẹ́ ni ó ní. òní wí bẹ́ẹ̀ ó pọn ọ lé kẹ̀kẹ́ ó sẹnu àwọn ah, ah, ah, sábà wípé aláìmọ̀kan ni wọ́n wípé tàwa dùn ún ni dìdìrín ni má wí bẹ́ẹ̀ àwọn kí wọ́n á rí kálá ìmọ̀kan máa sọ fún wa. láì kóhun ní sọ̀rọ̀ ní sọ wípé tó ìmọ̀tọ́lọ́hún ni kíláwá yìí mọ̀ kíkẹ́ fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàrin ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ àti ẹ̀gbọ́n tèmi àwọn àfa kan náà àfa àtọ́kọ́ àwọn ọ̀sáàsì lòdì ń Ah, fáfáfáfáwa wọn bá ti ní dán á irú àwọn ọmọ tí wọn kì í látàárọ̀ yìí wọn ṣe o. Ó ṣe rí náà wọ́n sọ ni. Ah, wọ́n ṣe o wàláyé máa ń ṣẹlẹ̀ ń jọ fún àwọn àfa súnlẹ̀ wa ẹja lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn àfa wọn tí wọ́n sọ̀rọ̀ wọn dáadáa níyà àwọn dùrú àbáwọn muhadarat wọn pe sheikh Al-Albani rahimahullah àgbọn ní ọdí òdàdà ráì wọn ni wọn wá sí ẹlẹkọ bíi lẹkṣọ tí yóò wí gbogbo ẹ yóò wí yóò tọ àwọn ní ọgbẹ kẹlẹ ti ní ẹdí ẹdí à tó wọn sì kẹrin wí bẹ́ẹ̀ ni o Ọlọ́run ọmọ fáwọn òbí wọn ti ń wí ọ tó di ẹ ń sìn wọn lọ lọ makrofóònù gbàmúntàn lọ́wọ́ ńgbà tí wí àwọn nǹkan tí ń wí yàn abẹ́ẹ̀ tíkẹ́ẹ̀tì ṣùgbọ́n kò pé wọ́n ní ànẹ́bí o níkàn dá kọ ìmọ̀ adéṣù kìnní kan àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó bá ti pé ìyẹn ó fi pé àwọn ju àpọ́nlé fún àpá yìí lórí àgbẹ̀ nǹkan tó wà nù súnà ni pé àwa ń lérò rẹ̀ pé báyìí ní pápá jùlọ bá jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀kọ́ pa afẹ́ sọ ọfẹ́ pé lẹni tí ń páyọ̀ ọlọ́run láfẹ̀ẹ́ rẹ̀ ṣe ẹni ire ni àfàbùhù anahu sọ́ọ̀lì wọ̀tẹ́kì wàhálìmùn àmìlùn bímọ àlìm nàṣàbùhù hàkàdá wọlọ́wọ́ hàṣìbù. àbẹ́ ti géètì tó ti mọ̀ kó ti ròyìn ẹ̀ bẹ́yẹn súnlẹ̀ lọ́kẹ̀ ló pẹ̀lú ìtọ́ padà wí ń parí yẹn pé àwọn àfáà yìí bá ti ṣe wò wọ́n yìí tó a rí i pé onísúnlẹ̀ ni wọ́n wọ́n bẹ̀rù ọlọ́run nínú nǹkan tí ń hàn sí wa rí fẹ́mire ni wọ́n wọ́n nímọ̀ ní tí wọ́n bá sì mọ̀ wọn a máa lò ó tó àwa lérò wọn bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ wọ́n jù wá lọ ó rí pápán lé gẹ̀ẹ́sù ni. wọn fẹ́ sí gẹ̀ẹ́sì ẹ̀fẹ́ láti pé báyìí àwọn àfa wa fa àfa àlàtí àti wọ́n fẹ́ ṣe lẹ́jọ́ àbí táwọn alákọ̀wé <laughs> wọ́n pé bọ́dà bọ́dà bọ́dà Saheed ti lọ. Ah, bọ́dà Saheed ti lọ bó bọ́dà ni kí o ti ẹ̀ bára káyé mu rárá rà kì. bọ́dà bò àwọn ìbú rẹ́dẹ̀rẹ́dẹ́. bọ́bá tiẹ̀ sọ àlẹ́ àkù yẹn yóò tẹ̀ máa dùn mọ́ yẹn pé fi kéwú pè. sọ́sọ pé àlẹ́ àkù ọba débi tí ó ti wí bọ́dà yẹn tọ́ba wí àlẹ́ àkù yóò tún fà yẹn díẹ̀ ju bọ́dà mọ́dà Saheed ṣe lọ tó àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ní gidi ah, ah rọ ọ̀rọ̀ bá nìyẹn di yẹ kí àṣejù máa wọ̀ òun ni wọ́n ní ohun tá nẹ́bí ń kí lọ rẹ̀ nìyẹn wípé ohun tó bá ọ̀rọ̀ tẹ́ bá rí ẹ sọ tó bá wà lẹ́nu yín tẹ́ sọ nípa mi ẹ sọ ṣùgbọ́n o ẹ má rí àlàbọ̀rùn kan tẹ́ ẹ mọ̀ tí yẹn náà bá ti fẹ́ wí ikú mi ní kò ní tètè yọ lẹ́nu wípé àwọn afáwa yìí kódà bí yẹn bá fẹ́ jábọ́ lórí ọ̀pẹ bọ́ bá pè wọ́n kò ní jábọ́ àfẹ́sí gẹ̀ẹ́sì tí nǹkan ni ò ní yóò máa há yẹn lẹ́nu gan kò ní lọ sìnrìnsìnrìn bí àwọn yòókù tí yẹn ń wí láti sọ pé ẹ má ṣe sàkálò. ẹ wọ àfọ̀n ní alẹ́ bẹ́rẹ̀ dà wọ́n lè dààmú dáhàtì wò ná sọ̀rọ̀ sínú ẹ̀bẹ̀ iye ìmọ̀ ọ̀ wàhùkùn bí máa ṣí tàmádì hàn fi ìwà tẹkínì wàlá ìsọkúsọ. ó ní mo dáhùn kiri yóò ń gbé pa nẹ́bí ìwọ ìwọ pàṣẹ má bàa wọn dá sí. wàhùkùn bí máa ṣí tàmádì hàn fi ìwà tẹkínì. mi ló ti bàjẹ́ nìyẹn mo sì wọ́n bá fẹ́ wí pa nẹ́bí máa sá yí lọ náà ni. máa yí lọ. yín lọ yẹn náà ní yín lọ o tó fi padà bá lójú ẹ̀. wọ́n ti sọ wípé wọ́n <laughs> ní mọ́ọ́lí mọ́ọ́lí àlóńzù bíi kò sí fún mi ẹnìkankan tí mo lè fara tì nígbà tí mo bá wà nínú ìṣòro jàǹdẹ́bì lọ. filọ́sẹ́kùn fọlọ́ ẹ̀dá òkùnkùn lọ́lọ́run tún fún ẹ̀dá wa lóhùn ẹ̀yà akérèmọ́lẹ̀ kálíkì máa lè mọ́ ní àlùsùn bìhì tó ti parí ẹ̀. ìyá akérèmọ́lẹ̀ kálíkì máa lè mọ́ ní àlùsùn bìhì ìwádà ìdáhùn ìṣẹ̀lẹ̀ àdìsẹ̀lẹ̀ ìmọ̀ni. àmìmì. àmìmì. wọ́n ní ìyá akérèmọ́lẹ̀ kálíkì nínú àwọn kan tó máa ń ṣe bí nìyẹn o tí wọ́n bẹ̀rẹ̀ látọ̀ lálọ́ olódì tí wọn lérí parí dé ti Ramadan gbà tó tẹ̀ ṣe pẹ́ẹ́sọ pé rọ̀bì làwọn àlè wọn bá nẹ́bì pé twelve ni ẹ̀ ṣe gbogbo yóò ti fi sóni bá a ti máa ń ṣe léyàjọ kẹ́ni àtọ́dún jáká ẹ̀ẹ́dẹ́ fi sóni. ṣé kalibani wà fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ní èsì gan lọ́lẹ́rìí tẹ́rì rẹ fìdí múlẹ̀ síjọ́ kẹjọ ọ̀rọ̀ bí ò láwọ̀ ẹ̀. àti pé kí ni yọyín lẹ́nu gẹ́rẹ́ èèyàn wáyé ó ti kú ṣé ti kú yẹn ló dúró kó dùn wá kẹ́yìn ni àbí dùn ló bíbí rẹ̀ tí wọ́n fi ń jèrè gbogbo àtọ́lọ́run fún lọ́mọ ọlọ́run má gbọ́mọ lọ́wọ́ wa ni wọ́n wúlò fún wa láyà àti lọ́run kí yẹn bímọ nísìn lóòótọ́ ẹ̀mí yẹn gùn lóòótọ́ ojú yẹn wá rí bí gbà tẹ́mi gùn ọmọ bá kú ojú yẹn ọlọ́gọ́ta ọdún kan ló kú ìyẹn sì wà ní eighty years èèyàn máa sọjọ́ ọ̀bí ọmọ mi síbànújẹ́ ló ti padà kẹ́yìn ìdùnnú yẹn ọmọ tó ṣe pé ọmọ bó ṣe sẹ́rẹ̀ ìdí rẹ̀ tójú ẹ̀ náà ó tún á fi ọ́lẹ̀ ó tún padà lọ.

àbí òní wọlé ta bá bóòlù mọ̀dínà ń sìn ni ṣèbá lè béèrè pé tàbí bí bóòlù ọ̀rọ̀ yìí ṣe jẹ́ o wàá sí láyé wọ́n yẹ ká máa banújẹ́ rọ̀bí làwọn àlè yìí náà lọ́bọ̀ rọ̀bí àwọn àlè yìí lọ́bọ̀ ọ̀ àti mọ̀lódì inú àwọn nǹkan tó máa ń sinú mọ̀lódì ọ̀kan náà ni irú mọ̀dá ìburúkú yìí táàfà àlálẹ̀ béèrè dàbò sí eré tọkàn ní a á kíra máa lẹ kálíkì mo fi wọ́n tó lápọ̀lé ju nú ẹ̀dá agbọ́ tẹ́lẹ̀ yẹn ìyẹn lè fún máàkì abẹ́ kọ́ ànábì lápọ̀lé ju nú lápọ̀lé ọgbà máàkì ẹ máa wò sí òdo tí ọgbà lọ. ó ní kò sí fún mi ẹni mo lè fara dì. yàtọ̀ sí wà nẹ́bí la ilaha illallah yàtọ̀ sí rẹ̀ ànẹ́bí ẹ̀ńdà ọdún filẹ̀ hábí filẹ̀ àmìmì nígbà tí ṣẹlẹ̀ tí máa ń kó bára lé báró kó bá tẹ̀lé ọ̀sẹ̀ ni mo lè fa ẹ dákun kí lọ́sẹ̀ kù fọlọ́ gbólóhùn kí wọ́n yẹ fọ́kàn sọ pé ìwọ ànẹ́bí ọlọ́run o ìwọ ọlọ́run o tó ń já nẹ́bí o gbólóhùn kan sọ yẹ kó wúlá sánà nìyẹn onídìí kó wulẹ̀ tó tẹ̀ máa rí àákàrà àwọn àlùfáàlìkì tó nídìí ń tọ́ ṣẹlẹ̀ ń pa wọn nìyẹn o pé wọ́n ní mọ̀lúdí ọ̀dà nínú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ní káàdì àwọn pé kò ìbẹ́sìn mú tẹ́lẹ̀ ànábì ò ṣe é àwọn àgbẹ̀ fẹ́ sọ pé ànábì sọjọ́ ọ̀sì rẹ̀ pẹ̀lú àwẹ̀ ẹ ti máa gba awẹ́ ẹ máa gbàjọ ìsinmi ni wọ́n sì gbà àgbà ìsinmi ni àti pé sọ̀rọ̀ ẹ̀yọ̀ kẹ́ sọ̀rọ̀ ọjọ́ òbí lásán ànábì sọ pa àwẹ̀ ìsinmi ni ìbọn sọ̀rọ̀ pé wọ́n gbé sẹ́ẹ̀dá gòkè lọ ẹ̀ẹ́rẹ́ lè nìkan àtọ́jọ́ òbí nìkan lẹ́ríkà aláìdá àwọn ọmọ ẹni ọmọ wọn ń sọ rárá tó nípa bẹ́ẹ̀ agbọrọ kan anabi po ayin láyìn kan po ìlú èyí tó ń sọ ìpè ohun táwọn kiri ń sọ nípa anabi wọn má bá wọn wí yẹn ṣùgbọ́n wọn bá wù ọ ní ọtọ́ nípa anabi kápẹ́ lọ́lọ́wọ́n àbí àyọ́ ìyẹn gbọ́dọ̀ dán o èyí là nẹ́bí pè lẹ́rú ọlọ́run ìyẹn ò ní jẹ́ kó sì sọ báàbù mi làtúndé yìí ó tún padà síbi èyí tó ti sọ fún wa tẹ́lẹ̀ báàbù àrọ́júlù rọ́ọ̀yìn sí àlè à wọ́n ní dálágbẹ̀dẹ bá ń lu ni ṣé ò sí wọ́n ọmọ àní nǹkan kan tó fẹ́ lò ń bẹ̀ ọ́ ó ní nǹkan kan tó fẹ́ lò ń bẹ̀ ọ́ àti bí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ó sì tún padà bẹ́ẹ̀ ọjà kàdé sí náà. حدثنا حارم قال حدثنا عماد بن زيد عن أيوب عن نافع عن ابن عمر قال قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته فالأمير راع وهو مسؤول وهو مسؤول والرجل راع على أهله وهو مسؤول والمرأة رعية على بيت زوجها وهي مسؤولة على وكلكم راع wà kullukum mas'ulun àwọn ìyẹ́sì. ẹ rí i pé hmm, gbogbo àwa tí a níyàn lábẹ́ àkóso ẹja kíyèsí o èsì pa àfọ ọmọ bí ọkọ nù tíra mọ mo bá bọ àgbà ebo ti wíwọ àwọn eléyìí lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ nígbà òde bíi báàbò àlẹ àbùdọrọ ẹ ó tún wá bọ sí báyìí pé ó wí àbúrọjú lò lọ́tọ̀ pé ẹni tó jẹ́ arákùnrin ọ̀yin alákòóso ni ní àárín àwọn aráalé rẹ̀ wọ́n ní hadathani arim arim sọ fún wa yìí pé hamad bin yazid ìyẹn náà bá wa sọ̀rọ̀ pọ́ wá látọ̀dọ̀ ayub látọ̀dọ̀ nafi' ani bin umar radiyallahu ta'ala anhuma wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé kullukum ra'i gbogbo yín pátápátá ni alákòóso wa kullukum mas'ulun an ra'iyatihi kálukú náà láti máa béèrè nípa àwọn ẹni tá à ń darí yẹn al-amiru ra'i ẹni tá à ń pè lálákòóso bọ́yọ̀ ni àbí chairman ni local government àbí gómìnà ni àbí president ni ra'i alákòóso lòun náà wa huwa mas'ulun wọ́n dẹ̀ sì máa bí náà léèrè. wọ̀rọ̀rọ̀ jùlọ rọ ìnàlá àhìlì àti yànnà ní ilé yẹn jẹjọ. ẹni láàrin àwọn aráàlú adẹ̀ máa bí léèrè wẹ̀lìmọ́ àsọ̀rọ̀ àìyà. àtàlákòóso làwọn ìyàwó tá a fẹ́ sílé ọkọ. subhanallah na obìnrin le ọkọ. kò ní dáná kò ní fọṣọ agbe fọmọ ọ̀dọ̀ kò ní tẹbẹẹdì hmm. gbogbo nǹkan tí ọba dẹ̀ dìyàn lọ́wọ́ láti ṣiṣẹ́ ilé ọkọ àti nǹkan tó fẹ́ dìyàn lọ́wọ́ àbẹ̀jẹ̀ mẹ́rin. òun ló fa náà májẹ̀mú táwọn afárá máa ń gbé lẹ̀ wọn àbí pa ti mẹ́nu bà yẹn náà jẹ́ ǹjẹ́ jọ pétó ọba fi jáde kó ń lọ sí sẹ́ńtà akọ́kọ́ já sí pé tó lọ yẹn agbo àwọn obìnrin ní òtí hijab abo òtí méjì dàrúdàpọ̀ agbo obìnrin ní tòótọ́ ṣùgbọ́n kò ní jẹ́ bí tó fi pa àwọn ọkùnrin máa ṣe wọ́n máa patronize àyè yẹn ó di mẹ́ta wọ́n gbọ́dọ̀ tún já sí wípé ọ̀sẹ́lómi tó lè ṣiṣẹ́ ẹ̀jọ̀ náà lọ ó di mẹ́rin bákan náà á ní bùkátà ṣiṣẹ́ yẹn láwùjọ àtà àbárí wàhálà ọ̀sẹ̀lẹ̀ ó di márùn iṣẹ́ tó wá fẹ́ lọ ṣe yẹn ọgbọ́dọ̀ dín nǹkan kan lọ́wọ́ nù sẹ́lẹ̀ ọkọ ó di <laughs> ẹni tí ọba ti lákòóso yìí pé àlùjànnà ń mí lẹ́ngbẹ̀lẹ́ngbẹ́ o ó ń mí o obìnrin kan ṣe dáadáa ọlọ́run kan bá ní ṣe dáadáa fún un inú àwọn obìnrin òkè ọlá náà ni àwọn obìnrin dáadáa pọ̀ lókè ọlá pọ̀ ọgbàgbọ́ yẹ a ti kọ́ ní gbogbo ẹ̀ ó ní òun náà máa ń lọ síbi àwọn ọmọ ojú ojú nìkan wọ́n bá tún sọ pé pé. wọ́n ah. <laughs> ní tí yìí fẹ́ pa àlùjẹ́nà fẹ́ pa lára èyí tí ó gbé wọn àlùjẹ́nà rẹ̀ ló wọ́n fọ́ mu sílẹ̀ yìí ń pa ọba dínkù kò dínkù ọba ara yọ̀ǹda wọn kéwù lẹ́ ti kọ́kọ́ lọ́sẹ̀ dà láàmú ẹ̀ tó dé láwùjọ wá ń sìn ẹ̀ mo sọ díẹ̀ àwọn tá ní ń pa wọn jù àwọn ni wọ́n fẹ́ àwọn ní ń pa ẹ jẹ́ kọ́ kàwé ọ̀dà àwọn kà sí alihamudulila ibi náà wọ́n bá fi kọ́ mọ̀ yìí kọ́tán. nínú ẹni tó yẹ pé gbogbo owó tó yẹ káfá máa fi mọ ọrẹ ti àtẹlúbọ tí ò ní a máa lọ fọ dànù ń tàjù ẹni tọ́lọ̀ kàwé gan ni ọ̀jẹ̀. ọ̀pọ̀ ọmọdé ẹnu kun mú ẹ̀ ọyẹ kó máa bá akọ́ nílé mi. ṣèbí òun ta fi fẹ́hùn nìyẹn. òun kẹ́ ni ó lè jù lórí pé ká máa lọ sẹ́ seven thousand. ìkẹ́ ọmọ òun náà ti bẹ̀rẹ̀ ọmọ ọmọ òrùkọ́yà wọ́n máa fojú kẹwo yẹn bákẹ́bákẹ́ ládùúgbò à sọ̀rọ̀ nìyà àbí sọkún sọ̀rọ̀. kò sí àìfẹ́ ṣiṣẹ́ tán gbà. ẹni tó jẹ́ ìyá gangan ó ní àlẹ́ odidi generation kan nìyẹn ti palẹ̀ mọ́ rẹ̀ yẹn tribal àárọ̀ típínlẹ̀ rẹ̀ dẹ̀ máa dùn sọ yìí fáwọn ẹ̀ka tí ó jáde ń bẹ̀ náà máa dà ẹni tó jóbìnrin alákòóso ni lórí ilé ọkọ ẹ̀ ilé ọkọ rẹ̀ ọmọ ń bẹ ń bẹ àtọkọ yẹn yẹn ẹlòmíì níyàwó wọ́n tún mọ̀ nílé alámàlà àti fùfú kò ní dáná wọ́n pẹ́ mo ti rà á lé à ojú iná ẹ̀ ní dáadáa ọba tó dàrọ báyìí ẹni tó lóbi ńlé a máa lọ ra pọpọfù jẹ káàkiri a máa lọ ra kàrà jẹ ra rẹ sí sínú láìlọ́nù ẹ wá lọ bá rẹ kó àtàkà wá. kí ni fi yẹn fẹ́ pa mí àbí yẹn fẹ́ jẹun afẹ́ ẹ̀dá fẹ́ mọ̀ afẹ́ ni pé ó kẹ́ wù mí ṣe àkàrà tí yàrá máa ń dín mu kẹ́ láìsẹ̀ kí n sì yẹn. يعني لا sáni المخال ولكن bìlì sáni ẹ̀hán ó ti yẹ wípé èso bìí dáadáa ó gbójú tó lé ọkọ rẹ̀ ẹ bọ́ wá sí pé bójú ojí mi ni ìwọ òsè gbóúnjẹ kaná ní fọ́ bàbá kan bẹ nílé wa nílé lẹ́yìn kémi báyìí ni dúrátì là ń pè ní olúgbòjè wọ́n ti jáde láyé wọ́n ti kú ní ìsìn olélógún ọdún àwọn ni wọ́n máa ń ṣe mọ̀dáyé tẹ̀ láwọn ọmọ ọmọ tó bá jẹ́ ń sẹ́yìn wọ́n sì mọ̀dá yìí kí wọ́n tó di pé nígbà tó láyé wọlá jẹ wọ́n sì mọ̀dá yìí tẹ̀lé alálìkí ń bà náà wọ́n sì mọ̀dá yìí tẹ̀lé. bàbá yìí kéde kí wọ́n kéwò wọ́n yẹ yé wọn torí wọ́n rìnrìn àjò wọ́n sì há kínní mọ́díwù yẹn kéde kí wọ́n kéwò bẹ́ẹ̀ wọ́n gbé ìbò kẹ́ wọ́n tún gbọ́ gbogbo èdè Ghana gbogbo ẹ̀ gbọ́ wọ́n lajú dáadáa ọ̀dọ́ bàbá yìí láti rí rí subhanallah o lè di aago méjìlá òru báyìí kẹ máa gbó odó yẹn láfàáyìn nígbàgbà ipò nígbàgbà ipò wọn ò ní ohun tó ló wọn ọjẹ nìyí aláya aago méjìlá òru bàbá àwọkálá ẹ̀yin kúlé lé mi wíńdò tó wà níbi lé mi gangan ẹ̀yin kúlé lé mi bẹ́ẹ̀ lé bàbá wọn sì lè wò sùn báyìí ó kékeré tuntun mọ fẹ́ jẹ ládọ̀gẹ́ ọ̀ya àwọn ìyá yẹn ó ti lọ bẹ̀ ṣé yẹn sọ bẹ́ẹ̀ fún ẹlẹ́yà kan nísìn wàhálà yín ti fẹ́ pọ̀ jù wọ́n á máa lọ ra dùndú wá máa gún yẹn láago mọ́kànlá kìíní ìjà bàtà. à ń sọ àti bọ̀dá mi kan lẹ́nu ijọ́ mẹ́ta yìí pé àwọn obìnrin ọ̀fẹ́ sàwọn nǹkan wọ̀nyí máa wá gbọ́njú mọ́ àbájú àti lórí ìṣesí yẹn. wọ́n ní kí bọ̀dá mi yẹn wá sọ pé kémi wá wọ ọmọ táwọn ọ̀yá nìbí wọ́n wúlò àbí wọn wúlò. torí wọn lè yí gbólóhùn ẹ̀ <laughs> ètò ọ̀gbọ́dọ̀ tú ọ̀gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ ká tó sọ kí ó padà wọ wọn lọ pé báyìí ni ó ti rí bẹ́ẹ̀ náà nìyẹn. <laughs> ṣùgbọ́n nísìn hmm, yóò fà kàkàjà ó ti ẹ̀rọ àwọn onísàtìkéjì mi náà ní ìyẹn ti alágbára gan ọlọ́run bá ń kẹ́ bọ̀dá Musa wọn bá ń forí jì wọn jọ́gàn wọn rí mi níwájú tàbí jáì wọn bọ́ fún mi tó sáàsì ń dín wáyé kí ti fẹ́ kí ló ń dé ọ̀dà wọn nílẹ̀ ni. à ń sọ̀rọ̀ lọ́wọ́ bí pèsè ti wọlé nìyẹn wọ́n láwọn ẹni táwọn fẹ́ bí mí lọ́rọ̀ ń pa wọn ni àwọn ní sàtífíkèsì méjì mà ní ọkọ àbíyáwó àbáfẹ́ fàgbàfẹ́ nìkan ọkọ ń sọ pé mi lọ̀gá ìyàwó náà ń sọ pé mi lọ̀gá àjọ ní sàtífíkèsì yìí lọ́wọ́ ni àwọn wá ní àwọn orí mi náà wọn tó di pé àwọn dọ̀hún káwọn máa wà lọ́wọ́ bójú pa ìnẹ́ kí ni káwọn ogun mi à àkọ́kọ́ náà ẹ kọ́kọ́ sọ̀bárò ẹni tọ́jẹ́ yàwó torí tí gímọ̀ alágbàro tó bá gùn jù bẹ́ẹ̀ lọ ẹni gbogbo fún òun lọ́gá ọkọ rẹ̀ lọ́gá ẹ wàá bẹni tọ́jọ́kùn yẹn náà sọ̀rọ̀ kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe bórí kó ní sàtífíkẹ́tì ni kó tó di bọ́yẹn mo débi wò pé ọ̀rọ̀ wọn kẹ́ bùn wọn ń sùúrù nìkan ẹ̀ ṣe wá àti fún wọn ni àlè ni wọn túká pé kí ni ẹ ti fẹ́ kẹ́ pé wọ́n fẹ́ túká o. ó nípa bẹ́ẹ̀ obìnrin náà nǹkan ọ̀rọ̀ àyíyá tún alábẹ́ ìṣiṣẹ́ òjì ha alákòóso ilé ọkọ rẹ̀ ni o ẹ̀sìn pé ilé ńkọ́ tí wọ́n máa ń wí tẹ̀mọ̀ kọ́ wà ní àbí amójútó ọmọ obìnrin mi ò ní wẹ̀ fọmọ gbogbo okun mú àná tó má kóra mọ́lẹ̀ níwẹ̀ bí ọmọ òkú mi aláìkò ẹlẹ́mi òní mojú yóò kẹ́ jókòó tẹ́kẹ̀rẹ́ ranu àmọ́ wàá lọ kẹsẹ̀ bọ́ náà àlọ́ kẹsẹ̀ bomi gbóná agẹmọ rẹ ni ni ẹsẹ̀ rẹ ti há pákó ń ta ọ níbo lọ wá ẹgbẹ́ wà owó dìde rìn alẹ́ ọlọ́run máa bí torí ìyá àti òsè bẹ́ẹ̀ fún ọ làáfà àfihàn ọ ọba ìpọ̀ ọwọ́ lẹ́sẹ̀ ni ó lè padà lọ́kọ̀ o ṣùgbọ́n ó lè jẹ́ àfa àníjẹ́ ọ̀fíọ́ tọ́lá àfa fáyín bọ̀ ẹ̀ tó fẹ́ ọ yẹn kò ní fẹ́ obìnrin awọ́ <laughs> oníbòmìnira wọn lẹ́sẹ̀ o ẹ wá sọ ọmọ ọdí wàá bá sí ọ̀pọ̀ mọ́lẹ̀ ọmọ náà fẹsẹ̀ gúgò ìwọ tó ń pè ní àjọ́nà nìyẹn bẹ́ẹ̀ yẹn ti máa kíyèsí tó fi máa dọ́dún méje àkọ́kọ́ sọ́dún mẹ́wàá yẹn torí ìwọ tó wọ́n fẹ́ náà níbi ká kẹsẹ̀ bọ́ mi pákó ká bomi gbóná ká kéèyàn rí màá sì kọ́ kí lẹ fẹ́ jẹ náà à ẹ̀wà ni mo ti máa ń ro lójú jù láti sè náà nìyẹn ẹ̀wà ni o ẹ̀sìn ọ̀fẹ́ wa máa ń pẹ́ èèyàn tó kà à kò ní pẹ́ yóò délẹ̀ láìpẹ́ omi dáadáa bí ó ti wí nìyẹn kò ní pẹ́ yóò délẹ̀ láìpẹ́ á tètè sáré tètè mú ọ̀nà kù ẹ̀rí ọ̀fọ̀tọ̀ ọ̀tẹ̀ bẹ́ẹ̀dì ò ní rán ọmọ ọ̀dọ̀ pé ọmọ àlọ́ bọ́ ọtẹ́ ó lè oṣù lọ ọ tọjú pé obìnrin yẹn ṣẹrú wọn ní kọ́ ẹ̀kọ́ ẹni wọn bá ti ní kọ́ fẹ́ pọ̀ jù ọlọ́run máa bó obìnrin náà lórí bóòlù ti mójú tó lé ọ̀fẹ́. ọkọ lóko mọ̀rọ̀ àyìn tọ́ra ti tẹ́ tọkùnrin lójú ló já wí tóbìnrin náà gbogbo yín pátá la máa bí lórí bóòlù àti ṣàkóso yìí sí. wa di wà أيا حدثنا مسدد قال حدثنا إسماعيل قال حدثنا أيوب عن أبي قلابة عن أبي سليمان مالك بن الويل قال أتينا النبي صلى الله عليه وسلم ونحن شباب شبابة متقاربون فأقمنا عنده عشرين ليلة فظن عنا أن اشتعينا أهلينا فسألنا عن من تركنا في أهلنا فأخبرناه وكان رفيقا رحيما فقال ارجعوا إلى أهلكم وعلموهم ومروهم وصلوا كما رأيتموني أصلي فإذا حضرت فإذا حضرت الصلاة fáyọ azinu lakum ahadukum wáyọ umakum akibarukum. àdìsí yìí ń bọ́lá lọ́wọ́ bọ́ sí àsìkò tá a fẹ́ palẹ̀ mọ́lé kéwù lélẹ́yìí lọ́wọ́ bọ́ sí àdìsí tó sì ṣe díẹ̀ rẹ̀ ọ̀nà musaddadu sọ fún wa pé ismail náà sọ fún wa òun náà sọ pé ayélujára bá wa sọ̀rọ̀ ipá wa látọ̀dọ̀ àbí qilaba látọ̀dọ̀ àbí sulaiman malik bin fawairis wọ́n ní àtẹ́yìn nàbí ya sallallahu alayhi wa sallam àmà lọ́ọ́ bá ni wọnahunu sábàbàtù mutakọrìbùn ọ̀dọ́ dẹ ni wa orí ara wa súnmọ́ra wa bákàbákà ọ̀dọ́ ni wa orí ara wa súnmọ́ra wa fún àkọmínà ìdáhùn ìṣirí nàlẹ alo twenty days lọ́dọ̀ ànẹbí sallallahu alaihi máa ń folé bá àfa rẹ ẹlòmí sùn lọ́dọ̀ àfa rẹ pé ogúnjọ́ yìí mọ pẹ̀lú àfa láti kọ́ ní àyìn náà máa gbé fóònù kí ni fóònù ọmọ àríǹkì lẹ́mẹ̀wá ọ̀dẹ̀ ní bùkátà yẹ ọ̀jẹ̀. wọ́n lọ́dọ̀ làwọn àwọn sá lo twenty days lọ́dọ̀ àdúgbò sálám ọ̀dọ́ nà anna ìṣàhẹ́nà àhìlẹ́nà àdúgbò sálám wà ń wò kí àyè tẹ́mi wo sí ni máa palẹ́ báyìí. ọwọ́ apàdà bí wálé rèé bóòlù ẹ̀ ti fà àwọn aráalé yín sí. fa àkùbàrì náà hù àwọn afa nẹ́bì nírò sallallahu alaihi wasallam nípa bá a ti fara lé wa sí. afa nẹ́bì nírò ń parẹ́ wọ́n ní àníṣe sọ́láńdẹ̀ nírò fi kọ́n rahiman onípẹ̀lẹ́pẹ̀lẹ́ là nẹ́bì aláàánú jùlọ ni sallallahu alaihi ìwọ́n tí wọ́n tẹ̀ náà nẹ́bì jáde ni pé jẹ́ ẹ padà sọ́dọ̀ àwọn aráalé yín o fàlìmùhùn èyí tẹ kọ́ iná ẹ máa lọ fi mọ̀ wọ́n wọ́n múrùhùn ẹ sì máa pa wọ́n láṣẹ ọ̀sọ́lù kàmọ̀rọ̀ àìtùmọ́ni ọ̀sọ́lù ogúnjọ́ yìí ẹ mi dáadáa bẹ́ẹ̀ ṣe rí i pé gẹ́lẹ́ yìí wọ́n ní kẹ́ máa ṣe o kẹ́ ẹ máa ẹ ọlá àwọn wa nìkan ó takú ti sheikh ibn baz rahimahullah ó di di twenty years. olóhùn dẹ̀ sọ wọn báyìí ìgbè náà fi lára ká méjìlá yẹn wọ́n ipa jẹ ní odidi ọjọ́ kan pẹ̀lú ìrànrẹ́ yẹn. sáka méjì ṣáájú kínní o ṣáájú àṣùbà méjì tàbí mẹ́rin ṣáájú àyílà méjì lẹ́yìn àyílà méjì lẹ́yìn mọ́gárì nílé méjì lẹ́yìn ṣáì nílé twenty years tó lóun fi ń tẹ̀lé wọn tí bàbá bá wọlé wọn wọlé wọn bá jáde wọn jáde wọn ti sọ wọn pé wọn ò fi gbogbo kí nìyẹn náà máa ń kọ lọ́dọ̀ àwọn afa sùn mi ẹlẹ́mìí ti tẹ̀ ní sẹ́ni tí ń ṣe ń jà fáà ní orí ilé ṣe tẹ́lẹ̀ ń ṣe ń káàkiri <laughs> ó bá là fáà kan lé ọmọ bóyá ti wú àfẹ́ ilé ni àmọ́ tí ògbójú ti ilé ẹ̀ lè dànù <laughs> yọ̀wá tó lọ yàn àfáà mi. <laughs> àbá lè pọ̀ déyìn ó máa mú mọ̀ lọ́dọ̀ wọn ṣùgbọ́n yẹn lè ní ìlùtìsáàmù pẹ̀lẹ́ nìkan pé á ẹnì yìí gbogbo àfa àti bá tún sòdodo là ẹ̀yìn ṣùgbọ́n yìí ó jẹ ẹnìkan wà tí ó jẹ wọléwọlé gbogbo àbá ti wà yìí sọ̀rọ̀ ẹni wá àbá yìí sọ̀rọ̀ ọ̀rẹ́ ni wá ẹ̀tí ó jura wọn lọ. ni wí kíní kan á tún pẹ́ ní kọ́rọ̀ àtàwọn kan. sọ yìí pé tọ́ bá gbọ́ káàtì ẹ̀ ní wọ́n ní kọ̀ọ̀tọ́ bá àti wọn àgbẹ̀ ní nígbà bá dá tán nineteen eighty two lẹ̀ àbí nineteen eighty kí lọ́ọ́ fẹ́ dá sí mẹ́ wọ́n èbí ọ nígbà ní báyìí kan. àwọn ọ̀gọ́ kẹ̀rọ awolẹ̀ lásán náà ni ṣàtúndì pọ́ rẹ̀ jọ rẹ̀ lọ ni. sọlá pé kínní yẹn máa jura wọn lọ ẹ̀rí pé gbogbo àwọn sọ̀hábà yẹn yẹn tí yẹn sọ̀rọ̀ ànẹ́bí kí ni ìtumọ̀ sọ̀hábà ta sí wọn ló jura wọn lọ àbí ò jura wọn lọ. ọ̀ lè máa sọ̀rọ̀ báwọn sábẹ́ yẹn kún sí rí kò wí ta sùn bẹ́ẹ̀ ọ̀ lè rí táwọn àtọ́lẹ́ ọ̀lẹ́ náà bá fẹ́ẹ́ fìdí ìdílé ọ̀lẹ́ rí sí afárá ọ̀tọ̀ láìpẹ́ náà bá sí bẹ́ẹ̀ kínní yẹn ó gbé pẹ́ẹ́rì jọra torí bẹ́ẹ̀ má sọ ọ́ di pé ẹgbẹ́ awo pé kínní o àbí kì í sì yé bẹ́ẹ̀ ẹ̀hẹ́n yóò máa jọra wọn lọ. wọ́n láti sọ sọ́lá sọ pé ẹ padà sọ́dọ̀ ara lé irun tẹ́ ẹ kọ́ iná ẹ máa lọ fi mọ̀ wọ́n ẹ sì máa pa wọ́n láti ẹ̀hún tó bá jẹ́ dáadáa wọ́n sọ lu ẹ kírun ká máa rọ àìtùmú ní ọ̀sán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé nǹkan ogúnjọ́ yìí náà yẹ gẹ́tì gẹ́tì ṣùgbọ́n tí irun bá dé o falẹ̀yọ̀ abdulakum ahitukum kẹ́nìkan ti dàda ní láàrin yín kópe o falẹ̀yọ̀ ummakum akibarukum agbani ẹbí ṣe lè mọ́mú hmm. hmm. bó ní ká ti dì ṣé ká má jẹ káwọn ọmọ kéèké ó ṣe lè mọ́mú mọ́ ní àdúgbò hmm. nǹkan tá a lè mú ìgbà yìí ni pé ó yẹ ká mọ̀ wípé àwọn ẹni yìí àkìrọ́nù ni wọ́n lọ́dọ̀ àwọn afárádìí wọ́n jọ kọ́ kéwù ní kílásímẹ́tì sùmọ́ tí yẹn bá jẹ́ kílásímẹ́tì à ọ yẹ kọjú orí ojúra wọn lọ bákan náà ajúra wọn lọ ẹnìkan bẹ níìsì wọn bẹ mi láàárọ̀ wọn bí wọn lọ́sàn wọn gbà pé bọ̀dá rẹ̀ níìsì bẹ́ẹ̀ ni nílé wa ń nílé ń kí ni lóòótọ́ ikọ̀ la máa ń là mọ́ra wa lórí ṣùgbọ́n èmi ọ̀ sọ fún pé èmi ni bọ̀dá rẹ̀ wọn máa mi ṣàlàyé fún mi pé àwọn bí mi ní àárọ̀ wọn sì bí wọn lọ́sàn ẹ bọ́dá ni mí. irú bẹ́ẹ̀ni àwọn wà sẹ́ẹ̀sì sí nígbà tí wọ́n jó rí wa kí mo tún lọ bá ya yẹn ìfẹ́ mo fẹ́ mọ déètì ọjọ́ ìlú ara yáni àwọn orójú sára àwọn ń gbà ní kò sí kò sí ìgbà tẹ bá mú ìgbẹ́ ti tó yẹ báyìí sá ti tó yẹ kẹ́ ti lè tó yẹ báyìí ìní sọkọ máa lọ sọ kó jù mí lọ. lórí máa bẹ́ẹ̀ kọjá sí pé ẹni tó bá dàgbà jù láàrin yẹn òun ni kò tèlè mọ́ mu nígbà tó ti pé bákẹ́jọ ni wọ́n. ọ̀rọ̀ yóò tí ì clear dáadáa tó ti pé bákẹ́ náà ìjọ ni wọ́n. kékeré kápẹ́ yẹn kọ́líǹgì àbí akẹ́kọ̀ọ́ jọ làwọn méjèèjì wọ́n jọ kẹ́kọ̀ọ́ nígbà kan náà wọ́n jọ ka kíláàsì kan náà nínú pé òun ti bẹ́ẹ̀ náà ẹ̀ ní sálẹ̀ ìmá rẹ̀ ni tí o jù rẹ̀ ń lọ́lọ́jọ́ rí òun ní ẹbí ṣe lè mọ́ mú wọ́n máa fàgbà yanjú àwọn nǹkan yẹn á tún fẹ́ lójú díẹ̀ ńgbọ́ bá tún di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ sayyidu insha Allah wà náà àdùbà ìhàdà ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀m ọba àtàwọn fún mi ọ̀nà ọ̀sẹ̀ ẹ̀jùmáyìn. ẹ̀rọ àpẹjọ àwọn agbọ̀wọ́ sí tàbàrọ̀ àti nípa ti mọ́tálásí kan àmú owó púpọ̀ wa ẹ̀ sì wọ́n bá ti tọ́ mọ́tálásí wa di òun báyìí. ẹ̀hẹ́ àtìfẹ́ kí wọ́n rọ́wọ́ o báwa bá múra wá dáadáa yàtọ̀ sí tábàrọ̀ á sì yí múra rẹ̀ wá ráwọn bàbá wa bí kárí mi ṣàlà á fi jíjẹ fún ẹ já béèrè béèrè o. ẹ̀jẹ̀ ti máa béèrè káwọn yẹn máa lọ. Thank you àwọn ọlọ́ọ̀dì sọ̀rọ̀ àdì wọn wọ́n sọ̀rọ̀ àdì ní ẹ̀kọ́ sábà yìí báwọn jáde àwọn rò pé àwọn gbà wọn mọ̀ ẹ̀ta àbí ẹ̀kẹ́ ti máa wá sí bẹ́ẹ̀ àwọn òkú abá pé wọ́n fẹ́ fún padà fẹ́ gbà lóun àwọn lọ. gómìnà ọ̀sẹ̀ délùú bẹ̀rẹ̀ ó sábà yìí máa pé kí máa jáde á pé kí ni mẹ́nájà ẹ̀rọ ọ̀sẹ̀ bá ọ̀jẹ̀ mọ̀ pàápàá jùlọ ẹ̀ tó bá ní sálábì èyí gbé dáyọ́mọ́nájà àwọn ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ nǹkan táwọn abẹ́ lè dé táwọn abẹ́ lè máa gbé jáde àbí fún àwa. Béèyàn bá ti kẹ́kọ̀ọ́ àfa àmàjẹ ọ̀pẹ, béèyàn bá kẹ́kọ̀ọ́ tó nímọ̀ tó dẹ̀ rí pé mọ̀ yé òun dáadáa. Irú sẹ̀pẹ̀tẹ̀rí yẹn kó lọ kọ́ búkà síbẹ̀ fún kọ́lé. Àwáyé náà tó kó lọ kọ́lé síbẹ̀ tó ti yé kó máa lọ sí wáàsí fún ọ. Tó ló dá mi lójú ohun tó wù yẹn bó tún bẹ́ẹ̀ mí náà. Àwọn tí wọ́n gbá mọ́tọ́lá tí wọ́n gbàgbé ẹ̀rìn àwọn náà wọ́n gbà lọ́dún tí ń bọ̀. tó kọ́ lọ ọbẹ̀ kọ́ máa kọ́ lọ tẹ̀dó síbẹ̀ yẹn yẹn irú àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dà nìṣẹ̀ṣẹ̀ láwọn fọ́ká kọ́ lọ tẹ̀dó síbẹ̀ tí wọ́n fò wọ́n máa gbé kó fámìlì lọ irú wà nù ẹni tí wò ni ti lé èèyàn ti ń nígbà tá a rẹ ti ń a àwọn sàhábà tí wọ́n takú sáwọn àyè kan náà tó wà ńbẹ wọn ò kó ńbẹ wo la fẹ́ ni wọ́n nígbà wọn ti láwọn èèyàn tó ń kọ́ ńbẹ yẹn ẹ̀sìn wo ló yé náà ẹ̀sìn yẹn sọ pé òun lọ sí ìkan lọ ń kọ́ wọn níbi bá lè kọ́ lápá sáà Now. Allah subhanahu wa ta'ala òun ni. Bọ́dà ká. Nínú àfáà tẹ́rínú sòro táwọn àfáà ní ní ẹgbẹ́rọ̀ sọ̀rọ̀ àǹfààní ọ̀kan náà nìyẹn. Àwọn ẹni déyìn ò lérò lórí wọn mì hadith. téèyàn ò lérò náà àwọn afa súnmẹ wọn gbé wọn lọrọ hadith làwọn afa fi kẹdí kọ síra lórí ẹ pé ahadithun warada ti fi ìhìnrìn ìṣkáàd àwọn ahadith tó ti yí pé àwọn ìrújú dàrúdàpọ̀ ṣẹlẹ̀ mbẹ inú ẹ̀ wọn ni hadith yẹn wá àwọn ẹni tó ṣe pé orí wọn mí mbẹ lọ pọ̀ jù náà àwọn afa súnmẹ wọn sì lọ́wọ́ pé wọn yẹn sáfà súnmẹ wọn ṣe é kó rí mí gidi lórí ọ̀rọ̀ dọ̀míìr láṣẹ أن الضمير عائد إلى الرحمن عز وجل wọn lọ lọ bá pẹ̀lú àwọn ẹ̀rí tá a wí yẹn kó ti kọ́kọ́ wáyé sani sọsọlan ti kìlọ̀ yìí pé ẹ má gbá yẹn lójú tẹ ẹ bá fẹ́ lù yẹn o tọrọ lọhùn dáadáa mọ lórí àwò tọba sọ pé lórí àwò rẹ ádámù àwọn àfààní kò má ń fà ní kẹ̀kẹ́ wa mọ kò wúlò ọdà àǹfààní wò la rí mbẹ dáadáa mọ lórí àwò rẹ tó wà ní kí láǹfààní tó mú wa èyí tó má ń fà àwòrán ọlọ́run ọba sùhánù ọ̀tàlá wọ́n sì ní súrọ̀ yẹn bímọ náà sífà ah! ìròyìn ni túmọ̀ rẹ̀ ìròyìn yẹn náà mọ̀dẹ̀ sàlàyé yẹn sámá àlùbásá eh, àlìyẹ́dú mọ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Thank you sẹ́ni ẹ bá fi ń ṣe fáàrí kọ̀ da ṣùgbọ́n báyìí kí wọ́n béèrè yìí pé ó ti tó kéèyàn yín ẹ̀ báyìí ìyẹn lè wí dáadáa ṣe ana sàlàfí ṣe ana alàlìkìtà àbí wọ́n súnná wàhálà fàmí sàlàfí hàdì rẹ̀kọ̀ ìyẹn lè wí ṣùgbọ́n kọ́ wá sọ di fáàrí ká ah, sàlàfí là wà nígbà títí ní lélẹ́yìn mùsùlùmí nǹkan yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ fún ṣéèkù ibùdó sẹ́mi rahimahullah ta'ala wọ́n nígbà tí ájì dágbére tá nẹ́bí ṣe kan yẹn náà ni o àwọn kan bá dẹ̀sí kọjá àwọn sọlọ́ba ni wọ́n tá lẹ́yìn o wọ́n ní mùsùlùmù ṣé mùsùlùmù tẹ fọ́ọ̀sì fọ́rọ̀ yẹn pé gbólóhùn mùsùlùmù yẹn tí ì bá ṣe páwọn ènìyàn fẹ́ ṣàlàyé ara wọn kí àdéhùn sọlá fi mọ̀ ọ́ pé ẹlẹ́sìn kan náà ìjọ ni wá ó ti fẹ́ di yìí bí kéèyàn fẹ́ máa yinra rẹ̀ àlẹ́ tí gẹ̀ẹ́sì wa ẹ̀ la àní sọ pé kán wí bẹ́ẹ̀ mo rò bá nìyẹn ti irú àná yẹn tó bá ti di fáàrí kò bá mu àwọn àyè tí wọ́n béèrè pé tó bóò lẹ́yìn o ṣé àwọn èyí tó wà àbọ̀sọ pé ṣé tẹ̀bílíìgì ni ọ́ àmì sàlàfì àbẹ́ tíkẹ́tì ẹ̀wọ̀n gbogbo ẹni tó kò tó rẹ bá ti fò tẹ̀bílíìgì náà ni mo rò pé òun ni wọ́n mọ̀ láwọn bíbá yìí mo rò bá nìyẹn ti bo míì tó mọ̀ nǹkan mi ni àwọn ò tún wí èèyàn lọ́dọ̀ pé èmi ẹ̀ ṣe tẹ̀bílíìgì kí àmì sàlàfì èmi ń tèmi ò kọ́ fi lè ọ̀rọ̀ tó bá fẹ́ tì sí ọkọ́ fi mọ bẹ́ẹ̀ sì yẹn jú lọ́dún yẹn ti mọ̀ pé rù nísìnyí tẹ́nìkẹ́ bá fẹ́ máa mú àyà wá àdìsí wá tó fẹ́ máa tú láti rí kòdì òní gbà ń tọ́ máa sọ náà ni pé kí làgbọ́yà àwọn ẹni ṣáájú lórí ẹ̀ òtún mẹ́tò ń fẹ́ bá dòwò pọ̀ ni mo rọ̀ bá rìn ti yé bẹ́ẹ̀ ni. Thank you. ẹẹ azọkwa n'ẹbi náà lu kẹlímọ yẹn léde lóga lásán èdè lásán ṣùgbọ́n láti pè é mọ́ra èèyàn gbọ́dọ̀ náà o. ó fi sọ sọ mọ́rọ̀ lásán sọ mọ́rọ̀ sọ́jí ń sọ ike à amatu fi lè kílẹ̀ àti ha ayé sẹ́yìn dà àbí sẹ́yìn dàtà ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ọkẹ́ sọ mọ́rọ̀ ìgbọ́ padà dé pápẹ́ mọ́ra ó ní a máa wì bẹ́ẹ̀ wo المبادئ المفيدة إلى ما أسمه الله إلى حسنة أو في فاري سأقول جناي تنايلا ها لو تو حديث أبي هريرة وا بومي حديث دوبي دي كان أو بي الله يبي يدني كان وما ما كاني حديث دوبي فني يا ولا سنلا سبي دو بي سانجليتي هذه قومي تو بي سانجليتي إبى إن لله تسعة وتسعين اسما أو إنا لله مئة إلا واحدة اسما ẹ̀mọ́ni àfọ́há dàkàlà àlìjẹ́nà ìyẹn ló gbádùn ló lálàáfíà jẹ́sítàn abẹ́sí kẹ́tù ṣùgbọ́n èyí tí bá ń kà lọ tó bẹ̀rẹ̀ sí kà bẹ́ẹ̀ lẹ́sìn máa rí pé ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ rí wọn padà waa kan nínú àyà àti hadith sẹ́yìn ìdúwà náà sọ lọ́wọ́ سبحانك اللهم وبحمدك